وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل الدلال في النار أوم صلي على محمد وعلى آل بيته وعلى إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته أفي يقف وبعدد الله سبحانه وتعالى ọba tó tún lọ́ẹ̀mí wa lára di ìgbà tá a wà yìí à ń fi ọ̀kan ṣoṣo rẹ̀ bẹ̀ ọba náà tí ó fi ìyọ́nú rẹ̀ pa wá pọ̀ kó má fi ìbínú rẹ̀ tú wa ká kó jẹ́ ká bá gbogbo ìgbìyànjú wa ní ibi tó lérè kó má dálù àláyà. يا أبا خديجة ماذا تحدثت عنه؟ نعم wọ́n bá wa sọ̀rọ̀ lórí mujahadatun nafs ìyẹn ìmọ̀ abáyẹ̀ ní èèyàn. lórí ẹ̀mí gẹ́gẹ́ bá a ti sọ síwájú. ìmọ̀ mi sókè mi sílẹ̀ kì í dúró lójú kan. ní òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ló fi sọ wípé nínú tí máa ń ṣe ní àdúrà jù débi wípé bó ṣe máa ń ṣe lemálema tó ó mú ẹ̀rù bà àwọn sàbẹ rọdí àlàánù wípé kí ló ń ṣẹlẹ̀ kí làdúrà náà ti dẹ̀ máa ṣe gbogbo ìgbà Allahumma ya muqallibal qulub thabbit qalbi ala dinik ìwọ bá tí máa yí ẹ̀mí padà ní bó ṣe wù ú fẹ̀mí mi rinlẹ̀ sórí ẹ̀sìn rẹ tó fi mú òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa alihi wa sallam ẹni tí ọba adẹ́dà kò dárú rẹ̀ kò ní dárú rẹ̀ mọ́ ó ti parí ọ̀rọ̀ rẹ̀ ní ti dáadáa tí kò sí ẹni tó lè rí bíi tiẹ̀ mọ́ gbàtọ́ba adẹ́dà ó sọ ní wọ́n máa yẹn ti kọ́ ànilà kódà àfun ní ráìtì gan kóró tinú ara rẹ̀. in huwa illa wahyu yuha ntí ẹ̀mí rẹ̀ bá ń gbé gan ntá sọ̀kalẹ̀ fún ni kì í nìkan ó ní gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn a dá àlìjẹ̀nu mọ́ ẹ̀mí rẹ̀ a dá àlìjẹ̀nu àlìjẹ̀nu ni ẹ̀dá tó tó lè wà nínú ara wa tí ó máa sàn nínú ẹ̀jẹ̀ tí ó máa gbé fúkẹ́ nínú ara wa tá à ní mọ̀. torí ńgbà tí ìyàwó Aisha radiyallahu anha tó wùwà kan ìwà obìnrin òjíṣẹ́ lásàrà sálàm ní kínní yẹn tún ti dé mi ìyàwó ni ṣé mo ní kínní ni òjíṣẹ́ lásàrà sálàm kò sẹ́dá tí ò ní. Kini yawa ìyá wa sọ fún ìyá wa bàbá òjíṣẹ́ lásìlá àlọ́sọ́là ó ní àtiwọ́lá òjíṣẹ́ lásìlá àlọ́sọ́là ní àtẹ̀mí náà bọ́ tèmi gba ẹ̀sìn ọba mi gba Islam sókè gbé fúkẹ́ sí mi lọ́kàn ní taburú àdá. tó túmọ̀ sí pé àwa yòókù tiwa a máa ṣègbìyànjú lé lórí ni pẹ̀lú kíni pẹ̀lú iṣẹ́ olóore ní ètí yóò fi jẹ́ kí ẹ̀mí ọ̀rọ̀ fún tọba adẹ́dà kò síṣẹ́ olóore tó tó tẹ̀wọ̀ṣíìd láti rọ ẹ̀mí fún tọba adẹ́dà kí ẹ̀mí ẹ̀rí ọkàn bá ń jẹ́yàn gbogbo ìgbà wípé ọba adẹ́dà wà ọ̀kan ṣoṣo ni ó lékè ọlá lórí àràṣì rẹ̀ níbi tí ò sí nǹkan kan àfọ̀n nìkan tó jẹ́ pé ọpọlọ òde lè gbé ó mọ ní tá à ń rò ọgbọ́n tá à ń sọ ó dẹ̀ rí ní tá à ń ṣe tá a dá ọ̀bọ̀ tí ẹ̀rí ọkàn bá máa jẹ́yàn lórí báyẹn ní gbogbo ìgbà yóò ṣìṣe tẹ́rì ọkàn bá wá ń jẹ kí ni gbólóhùn mẹ́ta tá a sọ yìí kí ló dá lé lórí pé ọba adẹ́dà ń tà rò ọgbọ́n tá à sọ ó dẹ̀ rí ń tà ṣe ní tó túmọ̀ sí ni wípé a gbọ́dọ̀ fún ẹ̀mí wa láàyè. ròyìnròyìn wa a gbọdọ fún aláàyè a gbọ́dọ̀ fún láàyè kó ro bí ó ní azkar tí ó máa ṣe ìrántí ọba adẹ́dà ó ní nǹkan kan tó máa rò nínú ọkàn ní ti dáadáa. ó lè jẹ́ gbólóhùn la ilaha illallah lọ́mọ sọ sínú ọkàn rẹ̀. ó lè jẹ́ a'udhu bi kalimatillahi tammati min sharri ma khalaq yóò máa wà nínú ọkàn ó lè jẹ́ la hawla wala quwwata illa billahi al-aliyyil azim nínú ẹ̀mí rẹ̀ ó lè jẹ́ la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin ò ní fún un láti máa ro nǹkan kan bá ti fẹ́ ro nǹkan tí ọ̀dà ọ̀ máa bá dìmú nínú. kìí ṣe yẹn nìkan ẹnu gan ò gbọ́dọ̀ wá dúró ètò kéré jù tó yá jù tó rọrùn jù tẹnu wọn máa sọ gbogbo ìgbà la ilaha illallah la ma illallah la rin máa lórí dáadáa. kì í tún wá ṣe yẹn nìkan ń téèyàn ń ṣe gan èèyàn gbọ́dọ̀ jẹ́ kó dé kó dá lórí ntọ́ba adẹ́dà ń fẹ́ kí lọ́ba adẹ́dà sọ ó ní la khayra fi kathirin min najwakum illa man amara bi sadaqatin aw ma'rufin aw islahin bayna an-nas. ó ń gbà àwọn èèyàn níyànjú lórí dáadáa ó ń ka Quran kò sí ntí máa mú kí ẹ̀mí ó tètè rọ̀ fún tọba adẹ́dà bí Quran kíkà nínú ọ̀rọ̀ sísọ sórí wíwo rẹ̀ lásán wíwo gbégbé Quran wò báyìí èyí máa lapa látara ojú sáàmù pé gbogbo oríkèéríkèé atọ́kùn ni lọ sí inú pàápàá jùlọ sínú ẹ̀mí tó ń bá ti ń gbé kùránì kàbáyì ẹ̀mí rẹ̀ ó máa ṣípayá fòdòdó ntọ́jẹ́ aburú kò ní lè dúró lórí ẹ̀mí rẹ̀ bọ̀rọ̀. lọ́sùn pé ń gba wọn bíi ọmọ ọ̀dọ́ Abdullahi ibn Umar tí wọ́n bí léèrè pé kí ni máa ń ṣe jù nílé oníkùnrin ni máa ń gbé dání gbogbo gbà. ìgbédání wípé ọba adẹ́dà ń bá wa sọ̀rọ̀ ńgbà tí wọ́n bá ọ sọ̀rọ̀ kí ni next thing tó ṣe ó dáhùn tí ń pa láṣẹ lé lórí ó ní fàṣẹfìrò tó ti bọ́ nínú tó fi ṣe istikfar rẹ̀ o kun fún ó kún fún ti ṣe rẹ̀ wa tubu ile. أو أستغفر الله الذي لا لازم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أو ما أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك وعهدك ما استطعت أبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت sórí gbogbo àwọn eléyìí bó ń ṣe ń ka quran tó ń ra àwọn nǹkan wọ̀nyí tó ń mú lò bẹ́ẹ̀ yọ ìwọ náà máa rí tí wọ́n máa lapa nínú ẹ̀mí rẹ̀ o lè má ní ìpinnu lọ́wọ́ ṣùgbọ́n ọkàn rẹ̀ ọkàn balẹ̀ bákan wípé mi ní ìṣù ìyẹn dẹ̀ gbọ́dọ̀ kọ́kọ́ ṣẹlẹ̀ fún ọ kọba adẹ́dà tó gbàdúrà rẹ̀ torí ńgbà tí yẹn bá ṣẹlẹ̀ sínú ẹ̀mí rẹ̀ ọkàn rẹ̀ ó balẹ̀ pé ah ọba adẹ́dà wà fún mi ntí mo béèrè yìí yóò fún mi. ọ̀pọ̀ àṣẹ ń bẹ̀ ó ní irun ká múrun wá ibi tó ń ti ń kà lọ alálàkàl tó bá yẹ pọ ọ̀sán ni at least ọmọ pé ó mọ̀ra ká méjì wá. ló fi jẹ́ pé kò sí nǹkan kan téèyàn fi ja ẹ̀mí lógun ní tẹ̀wọ́fíìd bí àkùrá àlùkíkà àkàgbọ́yé bó ti jẹ́ pé wọ́n gbà wá níyànjú alàlàkán ká gbọ́ lárúbáwá tá a sì mọ̀ tí kùránì ń sọ torí pé kí ni lárúbáwá kùránì ló ízì jù ọba adẹ́dà ó fi ṣe rọrùn kí lọ́ba adẹ́dà sọ ó ní walaqad yassarna al-Qur'an lizikr fa'al min mudakkir. kíka Quran gbogbo gbà kí ló jíṣẹ́ lásà àṣàlám ó ní man sarrahu an yuhibba Allah wa rasulahu falyaqra al-Quran fil mushaf ẹni tó bá fẹ́ kí ṣe ọba adẹ́dà kó máa mú mú láyà òun ní gbogbo ìgbà àti fẹ́ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́sọ́là máa gbé Kùránì kà kó máa gbé kà gbé báyìí kó máa kà. ìgbé kùránì kàgán lọ́tọ̀ ìkẹ́ ńlá ni nígbà tí wọ́n ti béèrè lọ́wọ́ Sheikh Mukhtar Shinqiti faqih Madina ẹ̀rọ ọlọ́run bá kan ní ah àti gbé kùránì kà kò yẹ rọrùn lọ́rùn kí ló sọ fún ọba adẹ́dà ń bínú sí ọ ni. kò sọ kò sí báyìí bẹ́ẹ̀ kóòlù kọ́ọ̀lẹ̀ ń sẹ́dí ìdá ká sọ̀rọ̀ bó bá sọ bá ti di pé àti pé kùránì ká ní ọ lára ìbínú ọlọ́wọ́n ọba ń ṣẹlẹ̀ sí ọ̀n torí gbogbo ohun téèyàn ti súnmọ́ ọlọ́wọ́n ọba tó bá ń ti ní ọ la ọlọ́wọ́n bínú sí ọ kọ̀rọ̀ ọlọ́run láti lò jáàpù ìbínú ọlọ́run ọba wà lórí ẹ̀ ẹni tó bá adẹ́dà bá fẹ́ràn kíni máa ṣe fún yọ fàmàrà pẹ̀lú kíni pẹ̀lú tí ọba adẹ́dà pa láṣẹ. ntọ́pa aláṣẹ o tọ́ba ti ń fi rọ̀yàn lọ́rùn láti ṣe á ó ń dunnú sí yàn lèèyàn gbọ́dọ̀ fi ṣeré kíkà ó máa mú kí ọkàn ó tètè ṣípayá fún dáadáa ṣíṣe tí ẹ̀mí bá dẹ̀ ti ṣípayá fún dáadáa ṣíṣe ara ó tẹ̀lé ara ó tẹ̀lé yọ ma gbàtọ́ bá wọ pé ah ìfẹ́ wọná kí n lẹ́kìtì nítorí òfin súnmọ́ lọ́wọ́ ọba tí iná òfin ní tọ́ sí ọ lóṣù kí ni lọ́sọ̀ lápá ń tètè wá sí. àwẹ̀ gbígbà kí ni ẹ́sẹ̀nsẹ̀ yóò tì ọ́ lọ sí martabatil ihsan. yóò tì ọ lọ sí ipò ẹni tó jẹ́ pé bí ò ti ẹ̀rọ ọlọ́run ọmọ pọ̀ ọlọ́run wò ọlọ́run rí wàá ọba rí òun ni ò fi lè bọ́ sí kọ̀rọ̀ kó bomi mu kọ́mọ yẹn hò kọ́ sọ pé àwẹ̀ ń ọmọ yìí pé òun tanra òun ló fi jẹ́ pé kò sígbà kan tẹ́dà máa ń wà ẹ̀rí ọkàn máa ń jẹ́ ju tó ìnígbà tó bá wà nù àwẹ̀ ah mo ṣe báyìí nìsín táwẹ̀ mi fi wà ìbéèrè tó máa ń wọ́pọ̀ gbogbo gbàgbà yìí ah, ìgbà tá à ń kọjá lọ ẹ̀sìn ta sí òun nímú sáwẹ̀ wà sáwẹ̀ sì wà. wọ́n wá fẹ́ kí á ti ẹ̀rí ọkàn yìí ká ti bẹ́ẹ̀ wọnú gbogbo nǹkan míì tá à ń ṣe ah, ǹjẹ́ tí mo ṣe yìí ìjọba ìjọba adẹ́dàá fi ń rojìṣẹ́ náà sọ̀rọ̀ àṣálàm tí ọba bá mu kí ni kí n ṣe kí lè yàn án ṣe yóò ṣẹ́ni padà ẹ̀yìn tọ́wọ́bà yóò dẹ̀ máa ṣọ̀pọ̀lọpọ̀ ìsìkfà yóò dẹ̀ máa ṣe kí ni yóò dẹ̀ máa gbìyànjú yóò ṣe bọ́ ńbẹ́. ni òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lá ní àwọn àrùn sàn wọ́n ti kó gbogbo oore tán wọ́n láwọn wò ní àrùn sàn wọ́n láwọn tó jẹ́ pé nígbà wọn wà láyé ọgọrọ gbọdọ tí ń jáde lẹ́nu wọn istikfar nítorí náà istikfar ti jẹ gbogbo efe wọn wọn ò rí nǹkan kò sí nǹkan kan tí wọn wà á fún nígbà wọn déwájú ọba adẹ́dà látara pé kíni pẹ̀lú ṣíṣe rẹ̀ ní pípọ̀ yóò máa rọ ẹ̀mí tí bá ti ń rọ ẹ̀mí àti ṣiṣẹ́ ẹbí kò ní ọba ti rọrùn yóò máa ṣe sẹ́ẹ̀rẹ́ láti fi lékún tí n bá ti ń lékún lórí eléyìí bó ṣe jẹ́ pé sẹ́ẹ̀bi mọ́ dánwò ni tọ́ pé yóò bá ní dánwò ló bí ọ̀kẹ́rẹ́ tó o bá ti ṣe kékeré ó ṣe ńlá ẹni tó ṣe sìnà tó lóyún yọ abort torí ọmọ abẹ̀rù pé kí wọ́n máa ka ọmọ bẹ̀ ṣé. ó gboyè sí àbí ó gboyè sí ó lórí aburú ẹni tó yẹ pé kó tó sùn bí sẹ́ráka okimuta yóò mú wa kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ yóò lè máa dìde lóru ẹni tó jẹ́ yí pé ó ka ṣíìtì méjì tó o bá kí wákàtí márùn tán ṣíìtì mélòó lọ́ọ́ kà mọ́ mẹ́wàá ọjọ́ tí mélòó nù ọjọ́ jùzú ìkànnì ìgbà tó sọ ọba ìparí ọ̀rà pàláwọ̀ èyí tó kéré jù nínú tí wọ́n ní kí a ṣe ìwọ̀ tí wọ́n ní ká fún Quran kí ni wọ́n rẹ̀ ó kéré tán po kálẹ̀ kan parí Quran lẹ́ẹ̀kan lójú láàrin ogójì ọjọ́ iqra'u al-Qur'an fi arba'in nítorí jíṣẹ́ náà sàásọ́ là ń sọ torí ńgbà tí ń sọ fún wa kí ló sọ ó ní inna hadha al-Qur'an sababun yani alḥablu almamdud min asamai ila al-ard Qur'an tẹ́ rí o okùn ọlọ́run ọba ni tó sọ̀kalẹ̀ tó jù sí wa látòkè ó ní tarfuhu biyadillah abala rẹ̀ kan ẹ̀ǹdì ẹ̀ kan ọ wà lọ́dọ̀ ọba adé ọ wà lọ́wọ́ ọba adé dà wọ́n tàfùfù bí àìdíkù abala rẹ̀ kejì ọ wà lọ́wọ́ ẹ̀yin òdodo kó tó sọ nù hmm, kí ló sọ ó ní àbíṣírù ìròyìn ayọ̀ dé fún ẹ̀yin olùgbàgbọ́ òdodo gbogbo wọn wọn tẹ́tí lẹ̀ ó ní alastun tashaduna alla ilaha illallah wa anni rasulullah sallallahu alayhi wa alihi ṣe bẹ́ẹ̀ jẹ́rìí sí pé kò sí ní tuntun sí àfọ̀bá adẹ́dà èmi dẹ̀ ní ìránṣẹ́ rẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni kí ló dúró ń bẹ̀ wọ́n tawhid wọ́n ní abshiru ẹ ìròyìn ayọ̀ yìí inna hazal qur'an sababun qur'an tẹ̀rí yẹn o ó kun ọlọ́run ọba ni tó jù látòkè sí i sílẹ̀ abala rẹ̀ kan wà lọ́wọ́ rẹ̀ ọ̀kan wà lọ́wọ́ yìí fatamasaku bihi ẹdìmáwò lantadilu wàlantaliku matamasakutun bihi abada ẹ ní ṣìnà ìparun ò ní ṣẹlẹ̀ sí lópin ìgbà tẹ́ ẹ bá dìmú bóòlù ẹsẹ̀ jù ẹ máa kà á ẹ máa wò túmọ̀ rẹ̀ ntọ́ bá ṣe tọ́ bá sọ ẹ máa múlò nínú àwọn salaf ibi tó ti ń ka Qur'an lóru. tó ń ka nípa kìámù lè ni ọmọ kékeré ń gbọ́ wàtọ̀ ìfàtúmínà lẹ́dínà máàk àtàwọn abala kan nínú àwọn tí wọ́n wà pẹ̀lú rẹ̀ ah, òun náà fẹ́ wà pẹ̀lú òjìṣẹ́ ńlá ọmọ kékeré ó dẹ̀ dìde ó ọlọtọ lọ lẹ́yìn bàbá rẹ̀ ìpè káwọn jọ máa kíkí àmọ̀lẹ̀ ọmọ tó máa ti ń kà bọ́ọ̀ bá mọ̀ rẹ̀ kò dín ládàá rẹ̀ kù bọ̀tọ̀ bá mọ̀ rẹ̀ yóò jẹ́ kí n tà ń fẹ́ pẹ̀lú rẹ̀ yẹn kó rinlẹ̀ nínú ọkàn dáadáa. ní òjò lè ronú jìnnà ọlọ́run ọba ní ah, wọ́n pé àwọn ọ̀tá pélé yẹn lórí yóò wá máa bẹ̀rù kí ló fà bẹ̀rù ṣé kọ̀ọ̀ka kúránù nígbà tó bá dẹ́dà sọ pé alladhina qala lahumu nnasu inna nnasa qad jama'u lakum fakhshawhum fazadahum imana wa qalu hasbunallahu wa ni'mal wakil. àwọn tí wọ́n sọ pé àwọn èèyàn ti wọ́n ti péjọ o wọ́n fẹ́ ṣe ayín láburú ṣùgbọ́n kàràn tí ó fi dẹ́rù bà wọ́n ó tù ọ̀ fún wọn ní ìfọ̀kànbalẹ̀ àti ìgboyà ni torí pé kí ni wọ́n ń fọn rere pé hasbunallahu wa ni'mal wakil. pé ṣíṣe rẹ̀ ọmọ ń ṣe kí ni ọmọ ń kọ́ ọ́ dí fún téèyàn ń páyà kó ṣẹlẹ̀ síyàn. kí ló wà ní súnà dùá tí wọ́n ní ká máa ṣe tá a bá ti ṣàzkár ó ṣe tààrọ̀ ni ó ṣe tìrọ̀lẹ́ ni àṣùyí Allahu la ilaha illa huwa alayhi tawakkaltu wa huwa rabbul arshil azim mélòó méje pé ṣíṣe rẹ̀ ntọ́n bá ń páyà kìí ṣe láyé nìkan o àti tọ̀run ọlọ́run ọba ọ̀bọ̀ ọmọ òkú òkú níjọ́ ṣẹlẹ̀ sí ọ wọ́n máa dà o nǹkan kan bọ̀ lẹ́rù káàbọ̀ asibirilahi la ilaha illa wa alayhi tawakkaltu wa rabbul arshil azim hasbi allahu la ilaha illa wa alayhi tawakkaltu wa rabbul arshil azim hasbi allahu la ilaha illa wa alayhi tawakkaltu máa ṣe at least ọ̀ṣẹ́ méjì tó ń bá ti ń sọ tó ń tẹ̀ ń ronú sí tó ń sọ gan yóò máa ṣe àlékún ìmánì rẹ̀ yẹn ni wípé ẹ̀mí rẹ̀ ó máa jó dáadáa sí lórí lórí lórí ìfọ̀kànbalẹ̀ ọba adẹ́dà wa ó tó fún mi. wọ́n wá ń wọ́n dé tèémọ̀ ẹ̀hẹ́n sẹ́yìn wá ní kó kó mi mi ó mi ọ́ kó lójú ọ̀nà ọlọ́run ọba níbo ló fi wà ó fọ wíjọ amri ilallah sí. torí lẹ́yìn ìgbà tán sọ tán kí lọ́ba adẹ́dà sọ. So fọwọ́kọ́hùnmùlọ́hùn الله سيئات ما مكروا. ọlọ́run kún ayọ̀ kúrò nínú gbogbo ète wọn tí wọ́n ti. àbí ìdààmú bá ọ ó tẹ ẹ̀ mọ́ bó o lọ ṣe fẹ́ ṣe sí kí ló jíṣẹ́ lásán àti làǹtọ̀. ó ní dùáù zinúnì àdúrà bàbá ẹlẹ́ja tó ṣe nígbà tó wà nínú ẹja mùsùlùmí kan kò sọ pé kan. Oni mùsùlùmí kan ò ní í ṣe lórí tí ń fẹ́ tí ń dà láàmú kọ́ba adẹ́dàmọ́ bí abùkátà rẹ̀ gba yẹn lòjíṣẹ́ lásán sánà àdúrà wo ni ó ní la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin. gbogbo ìgbà tí yẹn bá ti ń ṣe ló fi jẹ́ pé wọ́n fẹ́ ká máa ronú ni pẹ̀lú Qur'an ní ọ̀kan nínú àwọn afáàfin sọ yìí pé tọ́n bá ń ṣe kìámù léèlì lọ ọwọ́ àárí bí àyà tọ́ bá ń ti ń dà ọ́ láàmú mu o lè takú síbẹ̀ kọ́ sáàmù rìpíìtì kọ́ mọ̀ rìpíìtì ẹ̀yìn ni pé òun ti ń bẹ́ lọ́hùn. okùnfin tí ó gbà ó ṣe títí títí wọ́n sọ kàn ó létí wọ́n ń ka kùránì lóru ọwọ́ adé pé ah, fàáfàláhù àyè àti à bìfàtìhì àwọn amúrì mìíràn ń dìhì fàyọ́sùbìhù àlàmà àsárù fi àǹfùsìn onínàdìmí. فعفى الله أن يأتيها بفتح أمر من عندي فيصبحوا على ما أصروا في أنفسهم ناجمين فعفى الله أن يأتيها بفتح أمر من عندي fàyúsbìhù àlàámà àsáàbù tí àǹfọ̀sì ìnádì ṣé kò gbọ́ ọ ni ọ gbọ́ ọ ọmọ tí ń dẹ̀wọ̀ láàmú tó o bá ti wà ní inú òun wájú rẹ̀ lọ wà pàápàá jùlọ nígbà tó ń bá ń fi ibi tó dáa jù lára ń bó ló dáa jù lára tó ń bá ń fi gbolẹ̀ fún lójíṣẹ́ lọ́sọ̀lá àlọ́ sọ́lẹ́mù ló fi jẹ́ pé ńgbà tó ṣe tọ́ka sí pé àsìkò téèyàn súnmọ́ lọ́wọ́n ọba sí jù onígbà tó bá wà ń sojúdo kí ló wá sọ ó ní fa ákìrù fi hí àdúrà ẹkún fún dùá nínú rẹ̀ mistake tọ́gọ̀rọ̀ máa ń ṣe àdúrà tí wọ́n máa ń ṣe tẹ́ àwọn yẹn kọ́kọ́ máa ń ṣe mo fẹ́ kọ́lé mo fẹ́ ra mọ́tò mo fẹ́ láà alámọ̀ á ti náà fi takùwà ìwọ̀ba dẹ́dàá jẹ́mi mi ó lè máa dúró lórí ìtọ́nfẹ́ wọ́sẹ̀kìá bá ń fẹ̀mí mi máa kí nǹkan kan mọ́ra ààyè ń bẹ́ àfiwọ́ nìkan torí tó bá ti jẹ́ pé nǹkan kan ọ̀rá ààyè ń bẹ́ àfọba adẹ́dá nìkan tó ń lè ké pé anytime tàbí tọ́jẹ́ pé ò tí ì ké pé òní hmm, ó ní mo ti gbọ́ iyì mùsùlùmí nù iyì mùsùlùmí nù àpálẹ̀ mùsùlùmí ni pé ó ní hmm, ọlọ́run bá ní mo ti gbọ́. ṣùgbọ́n tó bá ti di pé ọbẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń fi ha ẹ̀ṣẹ̀ dànù ná kó tó mú bùkátà rẹ wá sọmọ pé ẹsẹ̀ dẹ̀ ní tó ẹsẹ̀ tírélà. mùsùlùmí ò ní ṣàdúrà kan kọ́ba adédàmọ́gbà yọgbà ẹ máa kó fi pẹ̀sẹ̀ rẹ tàbí kó fi pamọ́ fún un lọ́mù ló bí atina fi dunya hasanatan wa fil akhirati hasanatan má torí pé tọ̀hún bẹ́ẹ̀ kó o fi tibí dùn mí má torí pé tibí ó fún mi kó o fi tọ̀hún dùn mí àti tibí àti tọ̀hún pa méjèèjì pọ̀ mọ̀ n fẹ́ méjèèjì. اللهم إني أعوذ بك من علم لا ينفع kéèyàn máa tọrọ kọba adẹ́dẹ̀wò fún yàn láì ìmọ̀ ìmọ̀ tí ó wúlò ìmọ̀ wo ni ó wúlò ìmọ̀ tó jẹ́ pé yóò ya ìyà èèyàn ya iná ọba adẹ́dàjọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkíyàmà ó ní ilmu nàfẹ̀ ìmọ̀ tí ò ní jẹ́ kó kọ́ wọná ìmọ̀ wo nu qala Allahu qala rasuluhu kọ́ọ̀lá sọ̀hábà òjíṣẹ́ náà sàlám sọ báyìí ọlọ́run bá pàṣẹ báyìí òjíṣẹ́ náà sàlám tú báyìí àwọn sàábé mú lò báyìí. ẹni onímọ̀ téèyàn fi jèrè níwájú ọlọ́run bá ń jẹ́ ọ̀gbìn jàlìkíá tó o bá jẹ́ pòfẹ́sọ̀ lórí gbogbo nǹkan láyé tó o bá mọ ọba adẹ́dà kí ni ó kọ rẹ kí ni jáhìlì aláìmọ̀kan lànà jáhìlá man jáhìlá haqiqata Allah subhanahu wa ta'ala aláìmọ̀kan lẹ́ni tí ọmọ lọ́n ẹni tí ọmọ lọ́n láláìmọ̀kan ah lóò fi rí pòfẹ́sọ̀ ní lóòótọ́ ṣùgbọ́n ń takpó sírin ó ní ibi tọ́lọ́wọ́n ọba òun wà sọ́mọ nǹkan nù kọ́mọ́kan. Professor ni kọ̀mọ́ súnà ìjíṣẹ́ náà fúnra àṣọlá àìwọ̀ jáde kọ̀mọ́ bá a ṣe fi ọ̀rọ̀ ọba adẹ́dà yanjú ẹ̀mí rẹ̀ ló fi jẹ́ pé wọ́n máa wà nínú tá a máa ń pè ní kúńtì ìfúnpínpín nǹkan kékeré kan yóò ti dà wọ́n láàmú tó yẹ kó a máa wò pé ah, eléyìí ò tó nǹkan báyìí báyìí nǹkan báyìí nǹkan báyìí nǹkan. lẹ́rọ ọlọ́wọ́ bá kan fi sọ pé àwọn tí wọ́n máa ń kó fún ọlọ́wọ́ bá jùlọ àwọn dọ̀tí àwọn doctors torí wípé tí wọ́n bá ti ń tẹ̀sìn bó ṣe yẹ kán ṣe àwọn nǹkan abalabala ní ti fèsì tí ń tọ́ka sí gbogbo ẹ̀ wọ́n ń rí wọ́n máa rí. ntọ́mẹ́rú ọlọ́run bá kan gba sílámù kẹsìrín tẹ́lẹ̀ ó wà ní contradiction sí pọ̀ jù. nínú tíra òun ọ̀dẹ̀ fẹ́ kẹ́ni máa sọ ọ ntọ́rọ̀ ìsìlámù jẹ́ fún lọ́ba lárúbáwá ọba lọ lárúbáwá wọn ka Quran ọkà Quran wọn ni kíní àlàyé rẹ̀ àfitọ́ ọba lọ ka hadith ọba lọ gbé tí hadith wọn bá ń kà wọn ó ní oníṣègùn òyìnbó ni tó mọ̀ nípa ẹ̀mí ó lóun rí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tí ó jẹ́ wípé wọ́n jẹ́ mùsùlùmí kò ní gá kò ní go ṣùgbọ́n tí wọ́n bá gbé wá ó ní pé ọkàn rẹ̀ ó sá balẹ̀ bákan kí ló lè máa fà á gbogbo wọn ó ní ó wá ti di pé tí wọ́n bá ti gbé hàn wá bá wọn tí òun ò tiẹ̀ tí ì mọ irú ẹ̀sìn tí ń sìn tó bá ti tó bá ti wọ́n wájú tó ń rìn tó ń rìn gbẹ́sẹ̀ ọ̀nà mùsùlùmí lélẹ́yẹ̀ ọjọ́ ó ní yóò dẹ̀ jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́ nǹkan kan ni wọ́n fà á kí ló fà tí ìbá ṣe tawhid ìpè kìí ṣe nílé òun ní iṣu ìlọ́wọ́sí rẹ̀ ní tó pàtàkì eyín ti rinlẹ̀ lọ́kànlá yóò fi hàn lọ́kàn balẹ̀. ọwọ́ àti gbogbo eyín tán lọ́wọ́ ni ah, kí ló ń wé síta mọ̀ ń wá rọ̀ sí ló fi gba Islam nítòsí tó fi gba Islam. Ah, ọkàn wọn balẹ̀ ojú wọn tutù. Quran kíkà ló fi jẹ́ pé ó wà nínú tí máa jẹ́ kéèyàn ní ìfọ̀kànbalẹ̀ kẹ́mi ó dúró kéèyàn lè rí ẹ̀mí kóró. kẹ́tọ́ ni ìmọ̀ ayọ̀ náà fìlà gbogbo wa ọba rí i pé nǹkan kan fẹ́ máa dà ọ́ láàmú múnáfìlà araka méjì wa máa ka Quran nínú rẹ̀ máa jẹ́ ogun máa jẹ́ ogun máa pẹ́ lórí ìrùn ló fi jẹ́ pé ńgbà tí ọ̀kan náà àwọn sàbí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam kò dé àlàánú ó ní ya Rasulullah mo máa ń rí fọkànbalẹ̀ pẹ̀lú dídó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ gbogbo ìgbà mo fẹ́ kó rí bẹ́ẹ̀ lọ́hùn náà òjíṣẹ́ náà sáà ní wà nǹkan mi sọ ní wà nǹkan mi sọ ìtí mọ̀ nfẹ́ ni kí ló òjíṣẹ́ náà sáà sílà sọ ó ní ràn mí lọ́wọ́ pẹ̀lú sùjádà tó pọ̀ kí ni máa yan náfìlà tó pọ̀ dáadáa. dínà wàá fìlì rẹ̀ máa ṣe ń pọ̀ sí òun forí balẹ̀ fún ọba adẹ́dàá sí ó ní súnsún máa òjíṣẹ́ náà sáà sílà níjọ́ gbẹ̀ndẹ̀ àlùkíyàmù. ọ̀pàtàkì mùsùlùmí gbọ́dọ̀ máa ṣèyàn fọ́n bá ń ṣe ń ṣèyàn sí ẹ̀mí rẹ̀ ó máa kóró lórí dáadáa sí àwọn òkè ah, gbogbo ẹ̀rọ tí ẹ̀ wá yé ọmọ kò sì jẹ́ pé kí ló jíṣẹ́ lọ́sọ̀ àṣàlám sọ ó ní wa lan yuhafiza ala al-wudu illa mu'minan ẹnìkan ìdún ní mọ́kọ́ wà ní àlùwàlá gbogbo ògbà afọlùgbàgbọ́ òdodo o ti wà lọ́gẹ̀gẹ̀rẹ̀ o ti wà ẹ́fàrẹ́jì tí kọ́ba o ti múná fúláwà ọba rẹ̀ rà mọ́dé bá yẹn jú ẹ̀ sí dáadáa má dàmí dáa làtẹ̀kínni ìlànà fìtàfìtà ẹ̀ wọ́sílẹ̀ ilé iṣẹ́ ni kúlà láìláha ìlà àn má ṣe yín gbogbo ìgbà a ah, ọ̀rọ̀ yìí kà mí láyà ọba adẹ́dà báyìí báyìí báyìí báyìí báyìí ni kìí ṣe tó mọ̀ sí wá bá ń gbé mi jẹrí ẹ̀ bá ń sọ di pẹ̀tẹ́lẹ̀ gbogbo eléyìí ìṣe sí àwọn ẹni ire tó kọjá lọ nù adẹ́ẹ̀dà pẹ̀lú àwọn àṣesí torí tẹ́mí rẹ bá ti rọ̀ fún ara rẹ ọ̀rọ̀ fún tára rẹ bá ti rọ̀ fún ọba adẹ́ẹ̀dà ọ̀rọ̀ gbogbo ń tọ́ da fún ọ náà wípé ká máa sìn ọ́ kọ́kọ́rọ́ kéèyàn gẹ̀ẹ́tì tí ọba adẹ́dà ti palétò fún yàn ó ní pé ká juwọ́ jùsẹ̀ fún al-istiqama ala al-khayr. kíni asadaqa ìmọ̀ ṣe sàrà ó lè má jẹ́ tówó ó lè jẹ́ ti ilé bẹ́ẹ̀rẹ̀ ni wò ọkàn lọ sí hospital ọlọ́wọ́ àwọn tí wọ́n ń bẹ́ ń bẹ̀ á ọlọ́wọ́n bá ń fún yín lálàáfíà kó o tiẹ̀ wá bẹ̀ wọ́n wò inú wọn ó dùn sádàkà ni torí pé kí ni kò sí ní tó dùn tí ọba adẹ́dàá máa ń fi tètè gbàdúrà èèyàn yìí pé kó o dun ọmọ làkejì nínú ṣe bí sádàkà góòlù sádàkà kì í sèyún nìkan ọgbà tẹ lọ. السلام عليكم يا ديارة على الدار من المسلمين من المؤمنين والمسلمين السلام عليكم kíkẹ́ ọlọ́run ọba máa bá yín ìyá aláàárẹ̀ mùsùlùmí àtàrà alẹ́ olùgbàgbọ́ òdodo tẹ́ ẹ ṣáájú wa lọ inú ẹbí kun lẹ́lẹ́ ẹ̀kú àwa náà ń bọ̀ asálùmọ́ọ́ lẹ́nu ọlẹ́kùnlẹ̀ àáfíà à ń bẹ lọ́run ọba fún yín àtàwa náà kọba adẹ́dà ó ṣe dáadáa fún wa sádọ́kà ni. ẹ̀ẹ́mẹ́lòó lọ́gọ̀ọ̀rọ̀ lọ tẹ́ bá ń rí. ìdẹ máa mú kí ẹ̀mí ó dúró lórí dáadáa torí pé kí ni wọ́n ń bò wá bò wọ́ bí ẹ ń bò su bí ẹ ń ṣe bò àwọn ilé tí wọn bá tí ì bò bí wọn ò tí ì bò bàbá rẹ wọn ò tí ì bò yá rẹ àwọn èèyàn súnmọ́ tí wọ́n ti bò bẹ́ẹ̀ tiẹ̀ náà ń bọ̀. àwọn kan ní gbèsè mo ní kí n ṣe gbèsè àjọ ni torí gbèsè o lè má tó yẹ tán àjọ ni ó kó nǹkan rẹ̀ àbí láti ìjọ tí mo ní ọkọ àjọ fún mi onímọ̀ ìdá ní ìdí kú ṣùgbọ́n eléyìí àjọ ni tá a dá a kò kò sí bọ́ á kí ló bá rẹ̀ rà sọ ó ní sí iná mọ́tà lẹ́bi tasifuna minhu wa innahu mulaqikum wa hada Allah ikú tẹ̀ ń sá fún bí èkúté tọ́jẹ lẹ̀ ń gbèsè ni tí wọ́n ń sá fúnlẹ̀ ńgbọ̀ ọba sá títí títí tí níbo ni òòrùn parun sẹ̀ sí inú ilẹ̀ náà ni. ẹ bá ń bẹ̀ básìkò ń ṣe ń lọ bẹ́ẹ̀ ló ń súnmọ́ sáré sí second second second gbogbo àsìkò ń sì wẹ̀ ọ́ àkáǹtì fún un. ní ló dìgbò lóhùn àfáà tó fi sọ pé àdúnyà sáà fẹjì àlùhù táà àsìkò láyé ẹ fi ṣèjọsìn kọ́mọ́ fi di wípé yóò jẹ́ ìbálẹ́jọ́ burúkú fún yíjọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkìyàmù ẹ fi ṣèjọsìn lóbi iná sọláàtì wa nusuki wa mahayaya wa mamati lillah gbogbo nǹkan tó ń bá ń ṣe ṣe torí tọ́ba adẹ́dà tó kó fi jẹ́ pé tíkú bá ká ọmọ ká ọmọ lórí rẹ̀ ọmọ pé tọ́lọ́wọ́n ba ló ń ṣe. ìtì sèṣì mùsùlùmí dá ló lérò ni. ẹni tí ń ṣe báyìí àti gbóyà lè dáràn kí lọ́rùn kọ́ta lòfin ọlọ́run ọba kò ní rọ̀ lọ́rùn torí ẹ̀rí ọkàn ó ti máa wò pé ah eléyìí ọ̀tọ̀ sí o ẹ̀yìn ní wípé yóò máa tijú ọlọ́run ọba ah, ọba adẹ́dà ń wò òun lókè nígbà tí ọ̀kan nínú àwọn sàbí lọ́bọ̀ yìí ṣe lásán àṣà náà pé ya gbà mí tí mi fi ní ó gbogbo ibi bá wà máa jẹ́ kẹ́rì ọ jẹ́ bó jẹ́ pé tọ́ ọ bá ṣe wà níwájú alápọ̀nlé abíyí ènìyàn ò ní fẹ́ tẹ́ pé ọba adẹ́dà ń wò ó ọ má tẹ̀ lọ́wọ́ rẹ̀ ọ̀fẹ́ sọ̀rọ̀ ọ̀ ń sọ̀rọ̀ sọ ọ̀ ń sọ tó ń rò ọ̀ ń sọ tó ń ṣe kó má tì ọ lọ bí tọ̀fẹ́. ó ní ìdí bùkátà kéèyàn gbìyànjú gan látara gbìyànjú yìí èèyàn wà á máa bẹ lọ́wọ́n ọba fún nǹkan kan kí ni ẹlẹ́rọ̀jù mọ́jọ́rẹ́ lójú pé gbogbo ń tó ń yìí o àfi tọ́lọ́run bá ṣàánú rẹ̀ ni nítorí náà ntọ́ máa bẹ lọ́wọ́n rahmataka arju fala takilni ila nafsi tarfata ayn wasli li shani kulla ìkẹ́ rẹ̀ mọ̀ ń tọrọ o gbogbo etí mọ̀ ń ṣe kò jẹ́ nǹkan kan o torí wọ́n ló fún mi ṣe má dá mi dára mi níṣẹ́jú kan o ẹni tó bá dẹ́dá ọ̀bá dára rẹ̀ kò ní ṣìṣe wasli li shani kulla bá a bá ń tún mi ṣe bá ń tún gbogbo ọ̀rọ̀ mi ṣe. la ilaha illa ant tó tó sìn àfiwọ́ ní ní gbogbo òbí ní gbogbo ọ̀nà lórí ni o fi jẹ́ yìí pé bí ò bá sí ní agbègbè gan tó bá wà níbi tó jẹ́ pé àjòjì ní ń ọmọ yìí pé ọba àdáda wà pẹ̀lú ìgbà tó bá rẹ̀ ti mọ̀ kò ní í ṣe ń tọ́ba adẹ́dá ọ̀fẹ́ ibi tí ó ti múra sí gangan gan nu tọrọ mọ̀ wípé kí ni bóun bá ṣe képe sí látara wípé òun sìn bẹ́ẹ̀ ni ó ṣe fìṣọ rẹ̀ sọ́hun sí eléyìí pàtàkì ní gbogbo ìgbà tíjọba ẹni lójú ọba ti sí ń bẹ ìgbéraga ò ní dé torí atọ́kùn ìgbéraga ìjọra ẹni lójú ni àwa níbi táwa dé níbo ló dé níbo ló dé kò sẹ́ni tó débì kan débi pé kò lè fìfì. bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ wípé kò sẹ́ni tó sì ṣe débi wípé kò lè ráàánú ọlọ́run ọba ló fi sọ pé la taqnatu min rahmatillah inna allaha yaghfiru dhunuba kullaha Allah Allah ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà afọkọ̀bọ̀ láṣìírí ẹni wàásù ńlá ni nísì obìnrin ọmọ ń ṣe wàásù ọmọ ń ṣe dáwà níwọ̀ntúnwọ̀nsì bó ṣe gbọ́ ó ti ṣe oríṣiríṣiríṣiríṣi ẹ̀gbọ́n rẹ̀ wá pè ó ní ìkẹ́ ọlọ́run ọba pọ̀ gbogbo ohun tí òun lérò lọ wọ́n ń ròyìn pé gbogbo owó ṣe jáì kò ní sọ́nà ń bẹ̀ mọ́ ìkẹ́ ọlọ́run ọba ọ̀pọ̀ ju bó ṣe ń lérò lọ nítòpè padà nù èyí ni wọ́n ní wọ́n ríǹgì létí rẹ̀ ìkẹ́ ọlọ́run ọba pọ̀ ju gbogbo ń bọ̀ ń ṣe ṣe yìí lọ kí ni the next thing tó ṣe ó gbéjà ó gbéjà àrí àkànmáyà lóbìnrin oríṣiríṣi lónà ní lọ́wọ́. wá rí nínú àwọn sisters tí wọ́n ń bojú àwọn tí wọ́n lo niqab. ọ̀kan nínú àwọn ọmọ oníranù náà wá wò pé ah òun ní interest lórí ẹ̀ ṣùgbọ́n má múra bíi tàwọn eléyìí o wọn ọ̀rọ̀ kan yọ́kejì ló náà gbé bèrè pé ah òun wọn ọ̀rọ̀ kan torí pé ò ní access sí wọn. Si kémi náà ò túra lẹ̀ kó o fi ráàyè ṣe mí bó ṣe fẹ́ ha n tí wọ́n ń ṣe òun ló máa ṣèwé mi náà ọjọ́ kejì ló gbé nìkan wọn ò lérò rẹ̀ kò sẹ́ni tó rò rẹ̀ kan rẹ̀ kan kínú ìkẹ́. àbẹ̀ni ń kọrin rápà lánàá tọ́wá ló ń túbá ń bolo gbà lọ tọ́gbà mọ̀dínà lọ. èwo nwa ń ṣe lọ́ọ̀lù èwo lọ ń wá àwọn àti pé wọ́n bá rí lójú ọ̀nà yọ mọ̀sẹ́gbẹ̀ kan bí pariwo ń ṣe tàbí sọ̀rọ̀ pé tàbí ìṣòro ṣe bá bàbá kàṣí ààrẹ létí <laughs> ọmọ kàṣí ààrẹ létí ni kí wọ́n náà máa gbọ́n tó nǹka bí kàkókà ní bí tòdodo ni kọ́ máa kà ọkọ́kọ́ lọ install virus yẹn ọ operating kó lè bá nítàǹfẹ́ mu ìkẹ́ni ọba adẹ́dá ni ètò kéré nínú ìbínú rẹ̀ ó lè wòlíì di kefeeri láàrin ìṣẹ́jú kan bẹ́ẹ̀ náà ni ètò kéré nínú àánú rẹ̀ yóò sọ̀dọ̀ kèfèrí di wòlíì láàrin ìṣẹ́jú kan ni mò ń sí. kèé ṣe gbìyànjú mi táǹfọ̀n ní gbìyànjú ṣe ṣebó náà ni àánú rẹ ni o falatẹ́kì ní ilà nafsi tafata ẹ̀ má dàmí dára mi níṣẹ́jú kan wọ́sílẹ̀ ìlíṣà ni kó là bá ń tún gbogbo ọ̀rọ̀ mi ṣe ní dáadáa. ah njó làá tún wá bọ́nu eléyìí ah bíbọ́ kù sí dẹ́dẹ̀ gbára lọ́lọ́run nítorí àwọn ààrẹ lè ṣe à àìmọye nírọ̀rùn súnmọ́ bá dẹ́dà. ìsúnmọ́ ní ó jẹ́ kí ẹ̀mí kó mókè lórí dáadáa kò ní jẹ́ kí ó wálẹ̀ torí kèé dúró sójú kan kò ní jẹ́ kó wálẹ̀ tí ó bá ti lókè yóò máa bọ̀ ńlẹ̀ ni tọba ti di fún mókè mọ́rò pé a o ti o ti arrive rárá ẹni tó arrive then tó wọ́n ní ilé amẹ́ta wọ́n bèèrè lọ́wọ́ sálàf ìgbó láti eléyìí dà onígbà tá a bá tẹsẹ̀ wa kan bọ́ nú torí pé tá a bá ti tẹsẹ̀ bọ́ kò ní jáde mọ́ kò sí nù àkọọ́lẹ̀ wípé ààyò ẹni tó wà nínú àlùjànnà kó a wà ẹni tó wọná láàfin sínú àlùjànnà so nílé ayé ń bí a máa múra a máa sẹ́ni gbígbà wo ìgbà ẹsẹ̀ kan ti bọ́ ní àlùjànnà náà àmọ́ pé èkejì náà wọ̀. lọ́ba adẹ́dá fi sọ pé hatta ya'ti akal yaqin títí tó kodoro ó fi dé bá o kí ló kodoro ikú ẹni tí ò tí ì kú kò bọ́nú àdánwò ẹni tí ò tí ì kú kò bọ́nú kẹ ọba adẹ́dá. Aso aso ọba adẹ́dà ẹnìkan ò gbọ́dọ̀ gbé wọ̀ à ya ilé làwọn eléyìn àwọn eléyìn ò lè mọ̀nà mọ́ ọjọ́ ẹnu ẹ̀dá kan lọ kò sẹ́dà tó lè sọ tẹnu rẹ̀ gbà à ẹjẹ́ àmọ́ ṣàdúrà fún ẹjẹ́ àkún fàdúrà fún gbólóhùn mùsùlùmí náà torí pé kí ni látara àdúrà ìwọ náà ọ̀rọ̀ opportunity títí ẹ̀ náà fi lọ wájú. ó pàtàkì a máa wo gbogbo ẹ̀dá pẹ̀lú àánú tó o bá rí kó ṣe nǹkan kan tó nínú ọkàn rẹ okorira kórìíra aburú tí ń ṣe ń pọ̀ tó ń gángan o kórìíra rẹ̀ àánú máa fi wò wípé bóyá kò mọ̀ ni àìmọye tèmi náà mà tí tí mò ń ṣe wọ́n bá wa o but kórìíra tí ń gbìyànjú láti bá sọ̀rọ̀ ṣùgbọ́n kí ni ó ṣáájú ọ̀rọ̀ sísọ rẹ àdúà wọ̀ bá dẹ̀ dà bá a tọ́ sọ́nà fáwọn náà sọ́nà tìmí ṣe sábà bí àti tọ́ sọ́nà fún tọ́ gbogbo wa sọ́nà má jẹ́ àṣìṣe assignment kèsì pé kọ́ wa máa wò pé àgbọ́yé èmúyàn rúgẹ̀ torí kò sí lọ́wọ́ rẹ̀ ẹ̀ńtọ́lágbọ̀ọ́yé ní ẹni tí ń wo gbogbo ọmọ ẹ̀dá èkejì tàánú tàánú kéré tó a máa wò pé àwọn wọ̀nyí wọ̀ lágbọ̀ọ́yé kọ́ máa rògè náà ìwọ kan ló oní torí àtúbọ̀tán tòun yóò lè ọmọ ibi títí ọjà sí. àìmọye àwọn èèyàn wọ́n ràn wọ́n lọ lánàá tí wọ́n dẹni relé nì àìmọye wọn ọ̀pẹ́ náà ọmọ yẹn béèrè lọ́wọ́ bàbá wa kan àwọn ní àádọ́rin ọdún yín ní lójú ọ̀nà yìí ó bú fẹ́kùn ni. nta à expect ní kọ́ pé ẹ eh, alihamudulilayi ó bú sẹ́kùn ni ó ní hìn hmm, sọ́mà ẹ̀fẹ́ tèmi pọ̀ ju tiẹ̀ lọ́nu torí gbogbo tiẹ̀ ní ìwò ju forty five lọ tẹ̀ mọ níwọ̀nba èmi ní ìsìn ah, ilẹ̀ ti kú àfikún lóun dárí ọba bú sẹ́kùn súnà olúkálukú wọn ni wọ́n ń ṣe òun ọmọdé ń wòye pé a ń jò láàbá wọn eléyìí. àgbà ń wò yí pé ọmọ mi ilẹ̀ ti rọ́ látọwọ́ wa lórí aburú eyín ò ní ò ní jẹ́ kéèyàn kẹ̀rẹ̀ lọ́mọ múra sí ní jọra rẹ lójú dépò pé ọ wà ní gbéraga ọ pàtàkì ntí ó máa jẹ́ kí ìsìkọ́mà kọ́ wà nù tó o bá ṣe mùjáhádà ò lè ní ìsìkọ́mà. kó o dẹ̀ tó lè rí mùjáhádà ṣe ó ṣe mùrákàbà ọba adẹ́dàá máa ń wò mí ọmọ màá tí mò ń rò ọmọ gbọ́n tí mò ń sọ orin tí mò ń ṣe ṣé n tí mò ń ṣe nísìnyí sọ wá tọ̀nà sọ bá ń tí ń fẹ́ mu mùhásábà ni ọba ti ṣe mùrákàbà ó ṣe mùhásábà. ṣé mo pé wọ̀ ni. mùjáhádà wa tẹ̀lé ọ jẹ́ ń ṣe gbìyànjú kẹ́ ń ṣe gbìyànjú kí n tẹ́tì ara mi pẹ̀lú kíni pẹ̀lú tọ́wọ́bà ìsẹ́rípadà sí ti ọba adẹ́dà ń fẹ́ kó o níbi ntọ́ba adẹ́dà ọ̀fẹ́ ntí ń jẹ́ tọ́wọ́bà nù. ìgbẹ̀yẹn bá sẹ́rípadà báwọn tán ní wàá máa kún fún istigfar wípé oríjì mi o astaghfirullah astaghfirullah ọ̀kan ṣáájú ọ̀kan. kí ni tó ṣáájú tauba anadama ìkábàámà ah! mo á ṣe ṣe léyìí òjíṣẹ́ náà àṣọlá ní anadama ah, tauba èyí gangan ni tauba ti bẹ̀rẹ̀ ni ńgbà tó wá ah ọwọ́ àṣẹṣe lè kí ni next thing ọ̀sẹ̀ rí padà torí tó ti wá ṣe sẹ́yìn tó mọ àkáǹtì tó ọ̀sọ̀kùnlá wọ ọlọ́run ọba foríjì òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lá wọn ọba adẹ́dà wa sọ fún wa wípé wúdà ìka yóba dìlù lọ́hùn sẹ́yìn àti yín hasana tọ́ba dijọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkíyàmá wọ́n á máa wò wípé àbádẹ̀ tún sí dáadáa àbá ṣe sí jù bẹ́ẹ̀ lọ kọba adé ńgbà torí ńgbà tí gbogbo aburú tí wọ́n ṣe ọba adé rà wá convert ẹ̀ sí dáadáa wọ́n á pé ah tọ́ba yìí pa àmọ́ ńgbà náà ni àbájẹ àbá rọ́lẹ̀ jù bá wọn lọ kí gbogbo ẹ̀ wá wá converted. èyàn ò ní gbogbo lórí èyàn ọ̀kọ́ sọ pé jẹ́ kúkú máa ba ilẹ̀ jẹ́ tọ́ ọ bá kú ńkọ́ tọ́ ọ bá kúlé lórí ńkọ́ ìpayà wọn máa wà fún gbogbo ẹ̀dá ló fi jẹ́ pé kò sí irun kan tó jìṣẹ́ ńlá sàlàlà ọ̀sẹ́lẹ̀ ṣáájú fáwọn èèyàn tí ò ní sọ pé ẹ kírun bí ẹni tí ń kírun gbẹ̀yìn ẹni tí ò ní kí mi mà tòbítọ́ ń bá ti ń fi ìhùn sọ́kàn à rabi ali azim rẹ kò ní jẹ́ ṣàṣàṣà ó sọ dáadáa ni subhana rabi ali azim wa bihamdihi ẹ̀rọ fírí lé. ọ sọ dáadáa tí sùjárà náà ọ sọ oríkèéríkèé yẹn yóò dùn ún nímọ́ bó ṣe yẹ kó dùn ún nímọ́ ó ṣe bó ṣe yẹ kó ṣe torí pé bóyá eléyìí ni last chance ìtumọ̀ rẹ̀ but ọ̀gọ̀rọ̀ lẹ́yìn àti kàkún rotain intanse ń gbogbo ògbà tó yẹ ká máa ṣe jù nǹkan là ń sì ṣe jù bí hajj bí irun kíkí. agbalagba mọ́ kírun ọmọ wò pé ah, ah kí ló dé ọjọ́ mi ní ó kírun ọmọ wò pé kilo ah, ah, kí ló gbogbo ohun tó ń lé ta ni ó ji ọ tẹ́ ọ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ta ni ó kọjú fún ẹ Allah subhanahu wa ta'ala ọwọ́ àwọn àwájú rẹ̀ free free. gbogbo ntọ bá ń fẹ́ gbogbo ntọ bá fẹ́ ọ̀ya kí ló yẹ kó o ṣe ló fi jẹ́ pé àwọn ẹni retí wọn kọjá lọ sásìkò òun bá ń bọ̀ á bí ìgbà wọn fẹ́ lọ pàdé nǹkan ńlá ojú wọn ó change ara wọn ó change gbogbo ẹ ó change wọn fẹ́ lọ bá ọba adẹ́dà sọ̀rọ̀. sheikh islam ibn Taymiyyah rahimahullah rahmatawasa a máa ń sọ̀rọ̀ rẹ̀ ń gbogbo wa kì í ṣe torí nǹkan kan àtòun àtọmọ kí o rẹ̀ Ibn Qayyim Jawziyya tí wọ́n bá sọ̀rọ̀ tó o bá gbọ́ sí sí wọn ó ròyìn pé wọ́n gba kéwú níwájú òjíṣẹ́ lásàlá àsálàm bẹ́ẹ̀ àsìkò tí wọ́n lò jìnnà síra wọn tètètètè ṣùgbọ́n kí ni wọ́n mọ̀ wípé kò sí àkóyọ nínú wàhálà ayé kò dẹ̀ sí ìdẹ̀kùn fẹ́ dà àyàfi kó ju wọ́n ju sẹ̀ fún tọ́ba adẹ́dà wọ́n wá gbìyànjú tó pọ̀ wọ́n wá rún pẹ̀ rún sẹ̀ sí wọn sọ lẹ́nu lásán síbẹ̀síbẹ̀ ńkọ́ wọ́n tún wọ́n sọ yí pé à aláìmọ̀kan làwa o wọn jọra wọn lójú. àwọn bá péjú rẹ̀ wá ń gbogbo wà abúnasílà sheikh abdulaziz bin baz rahimahullah rahmatawasa wọ́n bí wọ́n lè rí question kan á ní a béèrè lọ́wọ́ àwọn afa wọ́n jókòó lórí rẹ̀ àwọn ò pé àwọn afa wo ni wọ́n fẹ́ jókòó lórí rẹ̀ bí ẹ bá ṣe tọ́wádọ̀ àwọn wo ni pé a nínú àwọn tá a jọ jókòó a ra àwọn kan tí wọ́n rí nǹkan kan mú wá tí ó tún jẹ́ àlékún fáwa náà ìṣesí máa ń pọ̀ nínú ọ̀rọ̀ wọn ìmáàmù ṣáàtì rahimahullah rahmatan wasi'a ó ní tí mo bá ní gbólóhùn pẹ̀lú yàn lórí ìmà ní máa ń fẹ́ pé ẹ̀rí ọ pọ̀ lọ́wọ́ rẹ̀ ju tèmi lọ torí tí tèmi bá pọ̀ ju tèmi lọ kí ni mo géèlì ṣùgbọ́n tí tèmi bá pọ̀ ju tèmi lọ mo ti ní àlékún àwọn tí wọ́n ní ìròrí ọlọ́run nù ẹ̀ kíláàsì ni máa mú yín wá ni wọ́n máa fi ń sọ pé tọ́ba ti di wípé ọ̀fẹ́ péyàn sọ́nà ọ̀tá pọnpọn má sọ̀rọ̀ mọ́ torí tọ́ba ní kọ́ sọ̀rọ̀ ọ̀fẹ́ dìfẹ́ǹdì ara rẹ̀ ni kìí ṣe òdodo lọ́fẹ́ dìfẹ́ǹdì mọ́ ọ wà kó sínú argumentations tọ́jọ́ yìí pé in the end ẹ wà máa wádìí tí wọ́n á ní gbogbo gbogbo tí wọ́n wá ń sọ yìí nísìnyí ẹ wá ní kíní bẹ̀ ni. n táwọn fi lànà ntí yẹn fi lànà fìtínà nù wọ́n jẹ ni wọ́n ń pa lórí dáadáa pé kékeré tí mò ń mú káì kọ́ má bọ́ lọ́wọ́ mi torí pé tẹnìkan ní ẹ fi ráàyè tán rí téèyàn bá fẹ́ tán rí fàbí ọ̀dáhùn fàtẹ́dù ìtọ́sọ́nà wọn ní kéèyàn dó lórí dáadáa mọ́jọ́ra rẹ lójú máa ṣàlékún tòǹtì bọ́ba adẹ́dà ṣe ń sọ wáyù kalẹ̀ sí fún tí ò tí ò pátì lẹ́ẹ̀kan rí kí ló tún sọ fún wọ́kùn rọ́bì zidni ilma sọ pé kọ́ba adẹ́dà ṣàlékún mọ̀ fún ọ. ẹ̀yin ọ̀jọ̀gọ̀rọ̀ lọ́pọ̀ kò jẹ́ alógún kí làlékún tí mo ti ní lẹ́yìn kí ni nǹkan tuntun tí mo ti kọ́ lẹ́nu kí ni sẹ́ẹ̀rẹ̀ tí mo ti rí ṣe lẹ́nu tí mi ìbá rí nǹkan ṣe tó yàtọ̀ sí ti tẹ́lẹ̀ kí ló fà á ìsáàbù ni bóun ní ṣe wàá ṣe gbìyànjú tí tún fi ráàyè tẹ̀síwájú sí mujahada ń dọ̀rọ̀ torí pé kí ni. بل الإنسان على نفسه بصيرا ولو ألقى معاذيرا olúkálukú ríra rẹ̀ dá ìbá máa wá wá wí ọba adẹ́dá sì wẹ̀ kò ní í gba àwáwí ẹnì kankan láàyè bá a ṣe dùnmọ́ láàmọ́ yìí láwàáyé tọ́ba ti di pin nísìn ojú olúkálukú wọ́n wà wálẹ̀ mo dẹ̀ rí nísìn kí lọ́kàn lọ́wọ́ bá ń bẹ̀ àjọ sọ̀rọ̀ tán nísìn ni kí lọ́kàn lọ́wọ́ bá ń bẹ̀. ọ̀kan nínú àwọn ọmọ ìyàwó ní ìyá ò torí pé ọkọ òun ò rìlíìsì òun pé kóun lè máa tọ́jú wọn. òun ò dẹ̀bẹ́ ní ẹlẹ́ni mú wọn kí lóun lè ṣe ṣéǹjì dẹ́ẹ̀dẹ́ wà lọ rẹ̀ kí ló ṣe ọgbọ́n ọmọ ọ̀dọ̀ ó ní kọ́ ọmọ bóun tọ́jú màmá òun but he máa monitor rẹ̀ all the time kí ni wọ́n ní ìtì ó ṣe gbogbo ẹ̀ fún wọn. tí màmá bá ti gbọ́ ohun rẹ̀ báyìí màmá máa ń ṣàdúrà fún un. ó wá sọ gbólóhùn kan ó ní tẹ́ ẹ bá jáde láyé àwọn ò ní ṣe pátí o lọ́la àwọn àna mi ni wọ́n àwọn ọmọ èkó ábìlọ wọn gbé òkú sínú sàárè aṣọ tí wọ́n ràn oríṣiríṣi wọ́n ti máa pè bùrú rẹ̀ lẹ̀ ọ sọ fún ìyá ìyá ní òkú ló ti ṣe sórí gbogbo ohun tó ń ṣe fún mi. níjọ́ tí ìyá jáde láyé ó ní kó wọn lọ bẹ̀rẹ̀ àwò ojú kò sẹ́gbẹ́ ìyá ìyá ń ṣe alihamudulilayi alihamudulilayi alihamudulilayi rabbil alamin ọ̀rẹ́ lọ́wọ́ sọ fún yàrá rẹ̀ gbogbo ní tẹ́sán láti ṣe yìí o ẹ sáà máa ṣe àṣkàr ẹ máa sọ̀sọ̀ láti fojú iṣẹ́ láti àṣọlá ẹ máa kí mu ẹ máa yẹn náfìlà ẹ máa ṣe kíní ẹ máa ṣe sọ́yọ́ àbí ọ̀yọ́ ọ̀yọ́ á gbìyànjú ọ̀yẹ́ ọ̀hún náà lẹ́nu ah, ní à ṣe mọ́yìnà tí bí yẹn ṣe kú nù mọ́lẹ́mìíràn bí yẹn ṣe kú ọ̀dọ̀ọ̀dọ̀ ló wọ́n wá fọlúkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó ní àbí mo kàn ní kí n yọjú sí wọn ni nígbà àwọn tí n bá ṣe mọ kí n bá dé sọ alihamudulilayi alihamudulilayi rabil alamin mo ń tọ jáwa náà bá wọn ṣe alihamudulilayi kọ́lọ́wọ́n ọba ó ṣe tiwa náà ní alihamudulilayi bó ti lọ. ẹ̀rọ ọlọ́run bá wa kan bá àsìkò títò àsìkò oorun títò gbogbo táìmù oorun yẹn wọ́n máa ń ṣọ́ máa ń ṣe gbogbo ẹ̀ tẹ́lẹ̀ wọn ti wọ́n wọ́n ní báyìí ní báyìí quarter to one wọ́n ní zuru títò mo ní bẹ́ẹ̀ ni wọ́n ṣe gbogbo àwọn àlàyé yẹn dé masjid quarter after wọn ò tí ì kírun ah, yẹn ọlọ. ká máa gbìyànjú láti máa rò ó tọ́ba bá wa nísìn ipò wo la fẹ́ kó bá wa tẹ́ẹ̀lì ọkàn bá ń jẹ́ wa lórí èèyàn aṣọ kọ́ndíṣàn tá a wà nù rẹ̀ nísìn láti jẹ́ pé kí ni kọjẹ́ torí ọba àdẹ́dà kọba àdẹ́dà kó fún anímọ̀já àdàṣe o kó jẹ́ àtàrí pẹ̀lú ẹ̀ kó jẹ́ àdìde pẹ̀lú ẹ̀ pẹ̀lú ọba onímọ̀já àdà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ní àárín ọ̀sẹ̀ yìí oríṣiríṣi ó dé bá wa Sheikh Mukhtar Shinkiti faqih Madina wọ́n jáde láyé àwọn èèyàn jáde báyìí láyé tó pọ̀ mùdẹ́sítọ̀ ní sanusi náà ọ̀nà jáde láyé à ń bẹ ọba adẹ́dà kó bá wa gbà wọ́n lẹ́rù kó bá foríjì hàn tí òjíṣẹ́ lásàrà sálàm sọ lórí àwọn tí wọ́n bá jáde láyé bẹ́ẹ̀ kó bá ṣe fún wọn kí n lọ sọ ọ̀kan nínú àwọn sàbẹ jáde láyé Madina ọmọ Madina òjíṣẹ́ lásàrà sálàm wá ní léètà má ta fi ghairi mọ́lìdì ha bóòlù bá ṣe dáa tó tọ́ba jẹ́ pé kìí ṣèlú abínibí rẹ̀ lọ jáde láyé sí àwọn sàbẹ̀ ní lima ya Rasulullah kí ló dé ya Rasulullah òjíṣẹ́ láti àṣìlá wa sọ pé man mata fi ghairi mawlidihi qisa lahu min mawlidihi ila. نهاية منقطع أثره أو كما قال رسول الله صلى الله عليه وسلم láti ibi tó ti jáde la ìlú abínibí rẹ̀ ni wọ́n ti filijanna ni wọ́n ti wọn ibùsọ̀ rẹ̀ nínú ọgbà àlìjẹnà títí débi tó jáde láyé sí. àfa jáde láyé Medina ọmọ ṣìǹkìtì ní Áfíríkà ń bí Mauritania wọ́n wàá wọ́n láti ṣìnkìtì wọ́n wọ́n dé Mọ̀dínà fún nínú ọgbà àlìjánà ẹ mọ̀ pé ó ti kó ọmọ ìyá wa náà ọmọ Abẹ́òkúta ni wọ́n wọ́n láti Abẹ́òkúta wọ́n wọ́n lọ India torí alhamdulillah wọn ò ṣèṣe Yorùbá torí Yorùbá tọ́ba ti jáde láyé bá wa ni wọ́n máa gbé òkú bọ̀ nílé. wọn láwọn èsì haúsá èsì haúsá máa gbókun wọn bọ̀ nílé wọn ò jí ni wọn àmọ́ o ọ̀kan nínú àwọn ọmọ ya gan ń gbà mọ́ ń ṣàlàyé fún ìbomi mọ́ sọ pé ó dìgbà tí ìṣùpá délẹ̀ ká tó mi tó lágbọ̀ọ́ yìí ẹ̀jẹ̀ wọn ó sin bẹ́ẹ̀ o nígbà tí bàbá rẹ̀ jáde láyé ẹ̀jẹ̀ wọn ó sin sọ̀rọ̀ yẹn ó ní má kékeré má ké má kékeré kékeré fún mi má kéwó dì fún mi mo

tí wọ́n bá ń jí wọn àwọn sàbẹ kí wọ́n jí a pẹ̀lú wọn kọ́lọ́ mọ́sá sí fáwọn náà subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته جزاكم الله خيرا أنت جزاكم الله خير جزاء نعم àwa tí a ní béèrè ká náwó inshallah one two three four five six seven eight nine ten eleven twelve thirteen. Now, àwọn sisters ti fi ìbéèrè ránṣẹ́ sí ẹni sọ wípé kọ́lọ̀mù balẹ̀kẹ́lá kí ó ṣe àlékún ìmọ̀ fún yín sà àmín àtẹ̀yìn náà kó sì ṣe àlékún àlàáfíà fún yín àmín àtẹ̀yìn náà wọ́n ní ṣe bí súnà ní wípé ká bá fẹ́ sùn lálẹ́ ká pa iná bẹ́ẹ̀ ni so wọ́n wá ní àwọn a máa ṣe eléyìí dáadáa tẹ́lẹ̀ wọ́n ní ṣùgbọ́n ní àìpẹ́ àwọn rí ó pé kò fẹ́ rọrùn fáwọn ní ṣíṣe kódà gan táwọn bá ṣe nígbà míì gan táwọn ò bá tají báyìí pẹ̀lú ìbẹ̀rù làwọn fi tají so látara wípé àwọn èrò ìròyìn àwọn èrònú burúkú kan máa wá sí àwọn lẹ́mìí bẹ́ẹ̀ so wọ́n ní ṣe ètò àṣetánì eléyìí ni àbí báwo àwọn dẹ̀ máa ka àwọn àkáàrù tí. kọ́lọ̀ ń bá ń ṣe dáadáa fún àdìsí ètò àṣetánì pàǹkà ká ń ṣe gbogbo ẹ̀ kò túmọ̀ sí pé èèyàn bọ̀ nínú ètè rẹ̀ àgbàrá òjò rẹ̀ kò ní òun ò nílé wò onílé ni ò ní gbà fún <clears throat> ta ló bá kírunkírun <clears throat> ta ni ọba kírunkírun sọlá sọlá <clears throat> ibi tó ti fẹ́ kírun ó ṣe báyìí àwọn sàbẹ̀ sọ ó tún ṣe ó ṣe láìmọye ìgbà ìgbà kírun tán wọn ni ya Rasulullah èwo ló dé ó ní ṣètánì lọ fẹ́ jàrùn ni ọ fẹ́ bàrùn ló jẹ́ ṣé kò ṣàzùkà kò sí ẹnìkan lọ́rùn lẹ̀ kò dẹ̀ ẹ̀wọ̀n yàn n tí máa fi ń ṣe bá ń pẹ̀lú lórí wa àwọn ọmọ ẹ̀yìn kíláàsì ló jẹ́ pé a máa ni ní gbogbo ìgbà tí ọba ti fẹ́ paná ṣe bísímìlà ọ̀paná tọ́ba ló bá ti fẹ́ bá ọ̀tọ́ ọba ti fẹ́ jí a'udhu bi kalimatillahi taamati min ghadabi wa iqabi wa sharri ibadihi wa min amazati shayatin wa a'udhu bika rabbi an yahdurun. kò tún yípo ọmọ sẹlẹ̀ kọ́dọ̀ àgbàlagbà. ńgbà tó bá ti mú ẹni tó yẹ pé sọ́jà ni tó jẹ́ àgbàlagbà tó yẹ ni tó ṣe gbogbo ẹ̀ tó yẹ pé lójú girigiri mọ ní kílódé ó ní ah, ọ̀fẹ́ ti ṣe yẹ mọ ní mi ṣe ọ̀ṣẹ̀ yẹ àṣẹyìn náà mọ la dẹ ó gbà ẹ àwọn èsè yẹn mo ní mo ṣe bí ẹ̀yin jólógun ẹtún gbàgbé ṣe gbogbo ẹ̀ ìmọ̀ ní ah. so àní látara àgbìyànjú ládàá ó fi máa pọ̀ sí i àwọn tó gba ládàá ni mọ̀jẹ̀ kọ́ dẹ́rù bà ó èyí lọ́lọ́run kí nǹkan ní ó tún máa dẹ́rù bà àtikáàrù ti wà lọ́wọ́ rẹ̀ kó tó sùn ṣe bísímìlá ẹ̀kọ́ paná tí nǹkan kan bá fẹ́ a'udhu bi kalimatillahi tammati min ghadabi wa iqabi wa sharri ibadi wa min hamazati shayatin wa a'udhu bika rabbi an yahdurun kọ́ kọ́ntínú ọ̀hún rẹ̀ tàbí kó ṣàdúà kó múná fúláwà tó bá fẹ́ sùn padà kó sùn padà kọ́lá. mùsùlùmí ìtẹ̀ntì nǹkan kan máa dẹ́rù bà torí ọba adẹ́dà tí ń dẹ́rù bà ná wípé mọ́sẹ̀ntì mi fẹ́. ìbẹ̀rù méjì òun ò ní papọ̀ sẹ́mi ẹnìkankan kẹ́dà ó páyà òun kó tó máa páyà nǹkan mi láì. so tí nǹkan bá ti fẹ́ dẹ́rù bọ̀ ẹ́ jẹ́ kọ́kàn rẹ ọ lọ sọ́dọ̀ rẹ̀ pé ọ ń bẹ lókè ó ń wò ẹ́ ó ń gbọ́ ẹ ọ máa ń tó ń rò kí ló fi invite ẹ kọ́bọ̀ dá condition tó wà zikir zikir tó bá circumstances mu èyí tó dẹ̀ bá mu ni àwùjọ bismillah àwùjọ kalimatillah. التامات من غضبه وإيقاده ومن شر عباده ومن أمزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون نسيت؟ ọgbà ládàá látara bẹ́ẹ̀ ọ̀rọ̀ ààbò gbogbo àtikáàrù táǹtì bó ń ṣe ń gba ládàá ni ọmọ àtisẹ́ tó yẹ kó ṣe tó o bá rò pé a ẹ̀bẹ̀rù ìwà ń bẹ̀ tún kọ̀ǹtínú kò tí tóni kò tóni so kọ̀ǹtínú kò sí ọ̀nà míì ọ̀nà omi ò wá ní kò sí àsìkò kan tí èsì pé lé ìlọ́nà ilé ìlọ́nà títí tá a ti lè pàdé ọba adẹ́dà òun náà láàárín tá a ti tọ̀ àṣetáyìn lè máa dún màwúrú màwúrú yóò yẹ pé kì í ṣe wọ ni ó dún màwúrú màwúrú mọ́ pẹ̀lú kíni pẹ̀lú repetition àwọn àtikárù. Nah. Jazakumullah khairan. Fantastic ẹni yìí sọ wípé. wọ́n ti ra ọ̀kan nínú àwọn ọmọ ìyá bá hoho hoho onímọ̀sùn wọ́n wá ní commercial cap àlùjànnú sọ fún ó ní wọ́n mọ̀ pásítọ̀rì lọ́wọ́ ẹ̀rí ẹlẹ́sìn ṣé ìdà ni wọ́n kó lé ọ lọ́wọ́ ṣé wọ́n lè kó ìwọ tó ń ṣe báyìí tó ń ṣe báyìí tó ń ṣe báyìí ó ní nítọ́ sọ fóun ni mọ́dàlú ṣàlùwàlá múnáfìlà ara káà méjì wa ṣe táwọ́ bá tó bá jẹ́ pé o ti kù síbì kan tẹ́lẹ̀ o ti sẹ́rí padà wá ṣọ̀pọ̀lọpọ̀ ìsìnkà kòntínú àdìkárò rẹ̀ ó ṣe sálọ ni olórí kúkú sálọ kí ni dẹ̀ máa ń gbé sọ́mọ ọlọ́mọ lọ́kàn ẹni tí ń lo ní kọ́ọ̀bù wọn á sọ fún yín pé kọ́ wá di kiri ó òjíṣẹ́ náà sọ báyìí ó ní ṣèwọ́ wà ń bẹ̀ ó wá mú àwọn doubt ó ń crate sọ́mọ ọlọ́mọ lọ́kàn débi pé tó bá lè tó máa ń ṣàlùwàlá nìyí yóò yọ ẹnu tẹ́ ẹ̀ lè je yóò máa wò pé òun ò tí yọnu mo tọ́ ọ bá ti yọ lẹ́ẹ̀kan tọ́ bá tún ti ń sọ pé ò tí yọ fún un lésì tí Ibn Mubarak rahimahullah rahmatan wasi'a tó fún ńgbà tó fẹ́ parí ọ parí lẹ́ẹ̀kan wàtúwàtú ń sọ fún yí pé ò tí parí ó ní àá albayyina ala man idda'a wa yamina ala man ankara <laughs> ẹni tó máa ń mẹ́kì claim ó mú prove wa hadith òjíṣẹ́ látara sálà ẹni tí ń bá wá ń dáàtú kílẹ̀mù yẹn yóò búra ni èmi fi ọba adẹ́dà búra pé èmi ti pa orí yìí ní rìpíìtì ẹ̀ wàsíwàsí fi sálọ súnà la lè fi chẹ́kẹ̀ ẹ̀ ló fi jẹ́ pé nọ́mbà wán ọ̀tá ṣètàn òjíṣẹ́ lásìlá àrọ̀ sọ́làm tóró ń lọ gbà wá lọ́wọ́ rẹ̀ kò dẹ̀ gbà wá tì àgbàtán ni ló fi jẹ́ pé gbogbo ògbà tí nǹkan kan bá ti fẹ́ ṣẹlẹ̀ báwọn ìdí kò béèrè kí ni súnà tí a fi bọ́ ń bẹ̀ torí pé kí ni àfa súnà ló béèrè lọ́wọ́ rẹ o kọ́mọ́dé yìí pé ọ pa pẹ́pẹ́ yẹn ni pẹ́pẹ́ yẹn tí ó dúdú ètò jẹ́ pé í máa ń fò ní òru ètí máa ṣe bákan tí máa ṣe bákan sọmọ pé wọ́n ti fẹ́ ràn ọ lọ sí ìrìn àjò tó jẹ́ pé tọ́ọ̀ bá ti bẹ́ sí báyìí. O padà o ó padà mọ́ ọ̀kan nínú àwọn ọmọ ya mo kí lọ rẹ̀ ó ní ah, sheik. wọ́n ṣe báyìí sí mi wọ́n dẹ̀ kó èso jáde mo ní àìmọ́ wọ́n ní gbogbo tí wọ́n tò sí mi lára tí gún mi lára mo ní ni ni bóò láti wá ṣe mo ní ahad kúlù kúlù bi ìwọ sí pẹ̀lú tọkàntọkàn wípé ọba adẹ́dá olóhùn pè nísìn bí n ti ń ṣe ọba tí ọmọ ọba ọba ṣe lóòótọ́ ó ti para ó ṣe lákòókò ó ṣe lẹ́ẹ̀kejì ìyìn màgbúrò rẹ̀ mọ́ lóòótọ́ mo ní kò túmọ̀ sí pé kò tún nílé wà ń gbà mí o torí sọ̀mọ̀ pé ìgànnà rẹ̀ ti lanu láàmú fi wọ̀ ọ́ kí lọ́ba adẹ́dá ṣe sọ ó ní wọ́n ń rí yín lọ́nà tẹ́yìn ò bàrí wọn ètò wà ní India ń rí ọ́n bí èyí tó wà ní China ó ń rí ọ́n bí wọ́n dẹ̀ gbara wọn ó dẹ̀ mú wọn ó dira wọn lámùrè wọn wàá bá ọ pé à ẹran kan tó ti ṣẹlẹ̀ ń bí òun ọ̀yá jẹ́ àlọ́ dira bá wọ́n kí ló wù zikrullah ta'wizat qul wallahu ahad qul a'udhu bil falaq qul a'udhu bin náà àzọ́lá mi la yus'alu Allahu bi mithlihim bi mithliha wa la yata'awwadhu al-muta'awwidh bi afdal minha tó ṣiṣẹ́ lára sọ́nà sọ tó o bá kàlẹ́ ẹ̀kan tí ò bá work tí ò tí work kì í ṣe pé kò work tó kà sí ọmọ ìyá lóbìnrin ọmọ inú veil ó ní attack attack must ọkọ rẹ bẹ̀rẹ̀ sí káádùn kù sí ńgbà ọkà títí dọ́gọ́rùn ọfẹ́ rẹ̀ àwọn àbáni ọrẹ ọ ṣe ń tún ṣe fi kú lára ńgbà òde one fifty làjẹnu sájáde yìí pé jẹ́ ń jáde jẹ́ ń jáde ó ní àmọ́ jáde. one sixty torí náà ẹyọ kan tiẹ̀ ẹni ọ̀jẹ̀ so tí náà bá ti tán lásọ ẹ̀jẹ̀ ò lè tán náà tí ọba ti ọmọ rìpítì ẹ̀ náà ọmọ rìpítì tọba adẹ́dẹ́ ó ṣe rántí pé ńgbà wọn fi sahara òjíṣẹ́ lásìlá àlàsílẹ̀ gbà mélòó ló fi kan kejì oṣù méjì mẹ́ta ni mẹ́rin márùn oṣù mélòó oṣù mẹ́fà gbà tó ṣe tó ń bẹ̀rẹ̀ sí bẹ́lọ̀ tó ń bẹ́lọ̀ tó ń bẹ́lọ̀ lónìí mo rí ẹrú ọlọ́run kan látàrí mi ọ̀kan wà níbi ẹsẹ̀ mi mikael jibril àti mikael so aleyhi wa salam wọ́n wá ń béèrè lọ́wọ́ ara wọn kí ló sọ arákùnrin wa wọ́n ní ṣebí lágbájá ló múrun rẹ̀ níbo ló fi sí ibi báyìí ló fi sí òjíṣẹ́ náà àṣọlá wa tí mò ń bẹ lọ́run lé lórí ìrẹ́ Aisha ọba adẹ́dà ti jẹ́ pé mi o wọ́n wá lọ ọbẹ̀ wọ́n wá lọ fàáyọ̀ six good months òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlá àtikáàdì wo lọ fẹ́ ṣe tó le tó jẹ ẹ́ but sórí gbogbo nǹkan bó ṣe ń ṣẹlẹ̀ ara ń tọ́ mọ̀ gbalada lé lérí ni gẹ́gẹ́ bí olùgbàgbọ́ òdodo ọ̀wá ní kẹrẹ̀ má jẹ́ wá kọjú fún ọ kọ rántí ọba adẹ́dá wà lókè ó ní kápá láti mú kó fún ọ kí ló fi bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ ka ẹyọ kọ̀ọ̀kan. tí wọ́n ń fa tí wọ́n ti gún ibi àmà yẹn yọ báyìí ó dẹ̀ ń tú ara òun dẹ̀ ń tú títí tẹ̀ é tú tán òjíṣẹ́ mọ́sálá ara sọ́nà bẹ́ẹ̀ ni ládá ó máa sí fún ládá ó máa sí fún so tí àdánwò bá kan bá ti dé ká mọ̀ ìpè opportunity fún wa ni láti gba ládá lórí rẹ̀ but àti wá rí ládá ń gbà àfi tá a bá react ní reaction olùgbàgbọ́ òdodo ọ̀já lè dọ́gbọ́n létí ṣírùkù nù ọ̀fẹ́ ṣìṣẹ̀lẹ̀ kọ́lọ́mọdé àti ṣìṣẹ̀lẹ̀. jazakumullahu khairan. naam wọ́n ní àwọn jẹ́ ẹ̀ka tí máa gbìyànjú láti ran ẹlòmíì lọ́wọ́ nípa bùkátà tí wọ́n bá bá wa. jazakumullahu khairan. wọ́n wá ní nígbà míì ní ohun táwọn fẹ́ fi kún wọn lọ́wọ́ yẹn ó lè má ì tí ì sí lọ́wọ́ ṣùgbọ́n àwọn ń retí àwọn wàá ṣàdéhùn ibi táwọn ti ṣàdéhùn fún ẹnìkíní ẹnìkejì ó wà àwọn ò ní fẹ́ tì í dànù àwọn tún ṣàdéhùn fún wọn náà táwọn bá wá ti bí a ti àkọ́kọ́ tìkejì sì wà lọ́rùn àwọn ní bíi gbèsè ń sọ àwọn ti ṣàdéhùn ẹni wá ní ìbéèrè ni ó pẹ̀lú wa ń bọ̀ àwọn pé ṣé òun wá ní jẹ gbèsè kúrò láyé báyìí pẹ̀lú gbèsè. رحمة من ربك ترجوها فقل لهم قولا ميسورا tí wọ́n bá wá wọ́n wá bùkátà wa fi ọ̀rọ̀ dídùn fi pàdé wọn à ń ṣègbìyànjú lórí rẹ̀ máa fàdúrà kún mi náà lọ́wọ́ bàtọ́ bá yanjú sí ọmọ àgbòrò ẹ̀ ká má ṣe ní ṣèlú ìgbà tàbí ọ̀wá ntọ́wà lọ́wọ́ èèyàn lè ń sàdéhùn ló lọ́ba adẹ́dà ti sọ fún wa wípé tí wọ́n bá wá sọ́dọ̀ rẹ̀ ìwọ náà dẹ̀ nírètí síbì kan tó fi fẹ́ ràn wọ́n lọ́wọ́ kó tó di pọ́ ṣẹlẹ̀ o ntọ́jọ́ ràn àyàn lé e lórí kó lẹ́hùn qawlan maysura ọ̀rọ̀ dùnú ah, kò tí ì sílẹ̀ nísìnyí àmọ́ ntọ́ba adẹ́dà ó sè ń bọ̀ láìpẹ́ yá kún fàdùà sẹ́wọ̀n pé ọ̀rọ̀ tútù nù ṣùgbọ́n kọ́ wa sọ yìí pé wà lọ́la ìwọ náà ò mọ bí ó ṣe jẹ́ kọ́mọ̀dé nǹkan mi so ká tẹ̀lé àyà kúránì. sọ̀rí yorùbá kọ́mọ wọ̀ kan. ẹni ìbéèrè wípé ṣé ìgbàláàyè wà kéèyàn máa bẹ lọ́n fowó ní gbogbo ìgbà ó lọ́kọ̀ òun yóò máa kọ̀ǹpilẹ̀ yóò sì máa bẹ lọ́n fowó ojoojúmọ́ báyìí ni máa bẹ lọ́n fowó ó ní òun wá wá ń kọdí fún pé kó máa ṣe bẹ́ẹ̀ débi kó tẹ̀sí wá fẹ́ di ìjà láàrin òun àti ọkọ òun. tọ́ ó lè jẹ́ torí tiẹ̀ náà torí nínú ìkóṣàn ti ń bẹ́ ńlẹ̀ yìí tí ọba tí owó ń bẹ kò ní ìkóṣàn ò ní ṣe sóògùn ṣe wípé pẹ̀lú ẹ̀yìn àǹtí wa náà ni. <laughs> táwa láàṣẹ ọlọ́run láàṣẹ <laughs> ah, eléyìí mọ̀ wá sún yàn báyìí òtọ́ ẹ má jẹ́ oṣù yìí àwọn tí wọ́n sọ wípé àdúrà owó àdúrà owó ti pọ̀ jù sí nígbà tó bá dẹ̀ sẹ́yìn náà ni wọ́n sọ wípé à ah, èwo lọ́wọ́ adé máa yí o <laughs> kì í ṣàrà mú kọ́mọ bẹ àdúrà owó bọ̀ ní ti kọ́mọ bẹ kọ́mọ bẹ kọ́mọ bẹ ọlọ́run bá fún àánú rẹ̀ ni ìkẹ́ rẹ̀ àtàánú rẹ̀ ẹ̀ tánú rẹ bá ti wà gbogbo bùkátà tí yẹn ń fẹ́ ọlọ́run ọba yẹn di ààrẹ ẹ̀ ọlọ́run fẹ́ béèrè owó. yàrá kún la ọ̀fà rẹ̀ tán. ọjọ́ bá kún la ọ̀fà rẹ̀ tán. Abdullahi bin Jaabi ọmọdéwàlá àánú asahara jẹlé òjíṣẹ́ lára àtọ́là àwọn àwálé ọwọ́ àtọ̀ fún ìyàwó rẹ̀ má dẹni ẹlẹ́ni láàmú o má dojú iṣẹ́ náírà àtàlà ńlá kí ni bá dà láàmú kí ni bá tún ṣe. ọba yìí mi ya Rasulullah salli ala zawji salat àánú ìkẹ́ ìgẹ̀ bá ń tọrọ àánú ìkẹ́ fún ọkọ mi. ìdáde mọ́ tí ń bá sọ̀rọ̀ sọ̀lá àlọ́sọ̀lá ó ní bọ́lá ọba bá ń sàánú ike àtìgẹ̀ fún ìyàwó Abdullahi àti Abdullahi náà inú rẹ̀ wá dùn tó lọ́sìnrin bá sọ máa fọ̀ ó ní kó tó ọ̀tẹ̀ pamọ́ ní kó ọmọ tọrọ owó dáadáa o torí tí ọba ti tẹ̀ ọ lọ́wọ́. <laughs> náà. mo ń ja ogun kan nínú fámìlì mi. náà kọ́lọ́ fún ajá. nípa ọ̀rọ̀ jìbáà sà. náà. pẹ̀lú àwọn ọmọ mi lóbìnrin. náà. àwọn àǹtí mi àwọn ìyàwó wa. náà. wọ́n jẹ́ kí n pé is compulsory fóbìnrin bẹ́ẹ̀ni. no matter nǹkan wọ̀. but practical practicalize ẹ̀ fún wọn. ara yà dù. rárá ọmọ bó ṣe practicalize ẹ̀ <laughs> ọmọ bó ṣe practicalize ẹ̀. tí wọ́n bá ń wẹ òkú jẹ́ wọ́n wà ń bẹ̀. tí wọ́n bá ń múra fòkú kí ni wọ́n wọ̀ fún jẹ̀lbábà hmm. jẹ́ wọ́n wà ń bẹ̀. wá jẹ́ wọ́n gbọ́ kí wọ́n má jẹ́ ó dìgbà táwọn náà bá dà báyìí kí wọ́n tó lo jẹ̀lúbábà o torí wọn ò ní gba ládàá yẹn wọn ò dẹ̀ ní bọ́ nínú ìyọba adẹ́dà pẹ̀lú rẹ̀ èyí tí wọ́n ń wọ̀ kó tó di pásíkò yìí ó tó ni wọ́n ò fi rojú rẹ̀ ọlọ́run ọba wọ́n máa ń work wonders. so wọ́n ti believe pé tí wọ́n bá ti wọ nítorí jẹ́ ká ń fẹ́ béèrè question yìí ni pé wọ́n bá ti wọ járùn. yes mo gbọ́ lẹ́tọ̀ yín ní mò ń gbọ́ lẹ́tọ̀ yín kan láàárọ̀ nígbà táwọn yẹn béèrè question yẹn so a response ẹ give ó jẹ́ kí n tún fẹ́ lọ́yẹ́ tó fẹ́ béèrè question so àwọn èèyàn ń bíbélì pé tán bá ti wọ gbàgbé aṣọ kódà kọsọ̀ yẹn balẹ̀ kó kó so dada kó má reveal body part anything tó sì balẹ̀ tán sì ti fi ìjáàbù kan lé lórí wọn ìbílẹ̀ kò ti tó bọ̀tẹ̀ ní sọ wọn pé kò tó ìyẹn ìyẹn wọ́n fi wọ́n fi yẹn sọ̀sọ́ sára ni so wọ́n gbọ́dọ̀ kọ́fà ọ̀sọ́ yẹn gbọ́dọ̀ ṣe tètè ẹnu Quran and that's what I'm insisting on. wọ́n gbà tí mo wá gbọ́ lẹ́tọ̀ yín láàárọ̀ yìí nígbà téèyàn kan béèrè nípa béèrè question nípa hijab nípa hijab lẹ́yìn tí ẹ béèrè so n tẹ́ sọ ní pé hijab kó máa jẹ́ orúkọ tí wọ́n ń pè hijab kó jẹ́ nǹkan tí ó gbòòrò dáadáa. tí ò ní expose any part lára. tí ò ní lè expose any part jẹ́ pé wọ́n lè júwe pé part of the body kan nù. bẹ́ẹ̀ so pé ìtàn pè ní ìjà àbùnú tó dẹ̀ balẹ̀ dáadáa. bẹ́ẹ̀ ẹ tún wá ní pé tó bá tóbìnrin bá tún wá wọ aṣọ míì tó jẹ́ aṣọ arẹwà kan. sínú sínú tó tẹ̀ wá gbé jẹ̀lì báàbù wọ̀. bẹ́ẹ̀ so pé yẹn náà mú bẹ́ẹ̀ ti sọ nìyẹn. bẹ́ẹ̀ so wá mú mi láti máa sí pé ṣé is the back an option or a a, a compulsion ṣé option ni àbí compulsion. compulsion. ẹ̀hẹ̀ because irú response tí mo gbọ́ tẹ gífù yẹn ó mì pé téèyàn bá wọ aṣọ gbàgẹ̀rẹ̀ tó balẹ̀ dáadáa tó sì so tí ò reveal body part kankan ìyẹn náà ti tó without really using jilbab. rárá ìyẹn gan ni ètò wọ̀ sísàlẹ̀ yẹn ó lè jáṣọ ọ̀ṣọ́ tí kò lè jáde àyàfi tí jẹ̀lbáàbò bá atẹ́gùn bá fẹ́. ẹ mọ̀ káwọn èèyàn wá ń sìn bá ṣe máa ń wọ̀ irú àwọn ọmọ tí wọ́n jókòó lọ́ọ̀kan yẹn kó yára ọ̀nà ẹ̀yẹ lè dìde ni tó wọ́n á wá sọ yẹn á balẹ̀ dáadáa wọ́n á fi wọ́n á fi tí ò ní ju bíbá ẹ lọ. wọ́n fi khimar bò. bẹ́ẹ̀ ni wọ́n fi bò wọ́n ti bìlẹ̀ kó ti tó. E khimar yẹn á dẹ̀ bo gbogbo gbáàyà wọn dé. ẹ ó lè bò dé gbogbo bíbá yìí ẹ dé gbogbo bí gbáàyà dé bí àárín ara báyìí. na ẹhẹ so but. minimum rẹ ni. èmi ń sọ yìí pé kàtàkì rárá minimum rẹ ni ẹ torí. ni koran fi sọ pé ilà máa zọ mi nà. ilà máa zọ mi ní àyè làwọn afáàtú lọ́nà tó pọ̀. àyàfi tó bá hàn nínú kíni nínú zina rẹ̀ nínú tọ́jọ́ṣọ́ tó but definitely ó gbọ́dọ̀ wọṣọ gbàgẹ̀rẹ̀ yẹ tí ó fi bo ti ń bẹ lábẹ́ yóò dẹ̀ mú ìbò tí ó fi bò tí ó balẹ̀ dáadáa tí ní jẹ́ yí pé àrùn ti ń bẹ nígbà àyà rẹ̀. sàkùnlá ọ̀ka rẹ̀. sàkùnlá ti ń jẹta. ìwọ̀sàwọn èèyàn fẹ́ sọ. torí obìnrin ni yóò lo tó ń pè ní jalbab tí ó dẹ̀ tún jẹ́ fitna fún ta látara wípé kí ni ó kọ yẹn ò jẹ́ bẹ́ẹ̀ fún tó appearance tó ṣe látara pé kí ni gbogbo ẹ̀ fún pínpínpín. now sọ́n àlè wa ń sọ. wa aleykum salaam salaam. ẹ máa san lẹ́sàn rẹ̀. àbẹ́ àtẹ̀yìn náà. ìbéèrè tèmi ni pé nípa ọ̀rọ̀ náfìlà. nà. pé bíi méjì kéèyàn ó fàgùn. nà. tó a ṣe wípé irú náfìlà yìí tá a máa ṣe bíi mẹ́jọ. bẹ́ẹ̀ni. tí àyè fàgùn. èwo ló lóore jù náà méjèèjì rẹ̀ àti ìta fàgùn àti ìta fàgùn. bẹ́ẹ̀ni. nà. èwo ló lóore jù nínú méjèèjì. ètò lóore jù lè tá a fàgùn tòró ní afdalu salat القنوت qunut ìrun tó lọ́lá jù ìrun tá a pẹ́ lórí rẹ̀ ìrun tá a pẹ́ lórí rẹ̀ òun ló lọ́lá jù. ṣùgbọ́n náfìlà mẹ́jọ yẹn tí èèyàn bá ń lè fàgbó nǹkan tó dẹ̀ fẹ́ kí mẹ́jọ yẹn kó pé. kó ṣe níwọ̀ntúnwọ̀n láì pẹ́lú fúnra ọ̀nà sọ ìlà ma ja'ala Allahu alaykum fi dini min haraj ọlọ́run ọba ní òun ò sí ẹ̀sìn yìí òun ò lákalẹ̀ fún wa torí ká láti fara ni wá ara ha ara yàn wákà alákọ̀ọ́kọ́ ẹ̀ka ayat kursi ẹlẹ́ẹ̀kejì náà ayat kursi kẹta méjèèjọ ayat kursi nìkan torí tó lè kánú tó dá lójú láti kan ẹlòmíì tiwẹ̀ kúlọ́ọ̀lá kúlọ́ọ̀lá fẹ́lẹ́ bọ̀ yóò lọ rúkú ó tún dìde rákà ẹlẹ́kejì náà yóò tún ka rẹpẹtẹ ó tún lọ. ó mu wa tó bá tẹ̀síwájú pé kùránù rẹ̀ o ó ń wá fi kírun lóru ọbẹ̀ ta masala bóyá lóru kan ó lo júzù kan ṣíìtì ó pín ṣíìtì yẹn tá a bá pín ṣíìtì méjì àbọ̀ méjì àbọ̀ ah, yóò máa wọ mẹ́jọ.

bẹ́ẹ̀ni. ọ̀ orí ìrìkúrì nípa àwọn àtikáwì yẹn ṣé wọ́n ń ta ni àbí ọwọ́ àná àbí kìkan. ṣé wọ́n ṣe kíni. ṣé wọ́n lè rí ra láti ra láti máa ta. bẹ́ẹ̀ kó tó bí ń ta à ń ta hisnul muslim èyàn ò rí nínú hisnul muslim pété àbá lálàkàrà lọ́wọ́. báwa lè kàn tó la. bẹ́ẹ̀ ti tu sí o wọ́n ti tu sí o bá nìkan ọmọ àyàwó akákúrí ó tu sí o bá àbí abdulrahman kakuri. Ah. السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خيرا وأنتم في جزاكم الله خير جدا ìbéèrè mi ni pé ẹni tó jẹ gbèsè. náà. tọ́lọ́run wa padà mú kúrò láyé. náà. bọ̀ ó lẹ́ni àti san gbèsè yẹn. bẹ́ẹ̀ni bọ kò rí san. kò wá rí san. òjíṣẹ́ náà ló wọ́n san. sọlá àlọ́ sọlá àlọ́ sọlá. bẹ́ẹ̀. n pé àdéṣítà dẹ̀ gbọ́ yé pé ẹni tó bá kú pé awọ ara rẹ̀ kò ní tutù mọ́ àti ìgbà tí wọ́n bá bá san gbèsè yẹn bóyá bá. ó san kò rí san kò dẹ̀ sẹ́ni tí ó bá rí san ó dẹ̀ fẹ́ san òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ ní àwọn làwọn. Okay. Okay ok o ọkọ ẹ ti kú tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni mo ní kó pè é ọsọ bẹ́ẹ̀. ẹ sọ fún àwọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni ká má jẹ ọ́rẹ́ náà. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam. Jazakumullahu khairan. Wa antum jazakumullahu khairan. Sa lórí exam tí àwọn dókítà tí wọ́n sọ̀rọ̀ lé lórí. bẹ́ẹ̀ because ọ̀rọ̀ yẹn ti wáyé bẹ́ẹ̀ tẹ́ ìgbà tí ẹ lọ sí hajj so tó jẹ́ pé àwọn àtàwọn ọmọ ya kan discuss lórí ọ̀rọ̀ hijab. torí kinní kan rú èmi lójú bí àwọn ọmọ ìyá wa lóbìnrin ṣe máa ń múra yẹn nípa tí wọ́n wọ hijab tó máa dé ibi ibà wọ́n á ti skẹ́ẹ̀tì gbé wọ́n á fi. wọ́n á fi skẹ́ẹ̀tì gbé yòókù. ok ọ̀ọ́ kó jẹ́ pé. wọ́n á lo hijab débi báyìí èwo ni hijab èwo ni skẹ́ẹ̀tì. èyí tí ó borí látòkè. débi báyìí. khimar. khimar náà. so ìmọ̀ tí wọ́n wọ gown látinú tí ó jẹ́ pé yóò wá yọ lábẹ́ khimar yẹn délẹ̀ ọtí yóò wà fúlùfúlù tí ó. tí ó fẹ̀ dáadáa. kò ní fi ara ara wọn hàn. but ṣé n wọ́n wọ̀ yẹn ṣé kò hmm. wà attractive. attractive kì í ṣe jáàbù mọ́ torí ní jáàbù n wọn sọ. ẹni jáàbù wọn. ló fi jẹ́ pé èyí tó yẹn wọ́n lè máa ní under hmm. wọ́n wàá wọ gbàgẹ̀rẹ̀ tí ó jẹ́ pé ní tí ó bo gbogbo ẹ̀. délẹ̀ délẹ̀ bẹ́ẹ̀ ni tí ó bá fi délẹ̀ ni wọ́n fi lo sọ́ọ̀kì tàbí kí wọ́n wọ ṣòkòtò tó jẹ́ pé yóò fẹ̀ dáadáa yóò bubù tó fi jẹ́ torí wọ́n lè fẹ́ gbẹ́sẹ̀ wọ́n fẹ́ wọ mọ́tò wọ́n fẹ́ gọ̀kadà pẹ̀lú ọkọ rẹ̀ wọ́n á gbẹ́sẹ̀ sókè gìgísẹ̀ ọmọ hàn ibi ẹ̀yìn ẹsẹ̀ náà yọ ọmọ hàn ṣùgbọ́n tí ṣòkòtò bá wà ń bẹ̀ tó fẹ̀ dáadáa tó fòlòfòlò tó dẹ̀ ti bọ́ gbogbo wọn yóò ní síbẹ̀ ló fi fà tó fi jẹ́ pé nínú aṣọ ìhànmọ́ obìnrin torí nẹ́sẹ̀tì tí ó wà fún mi ọ̀fẹ́ gẹ̀ẹ́sì fóònù ò ṣe ní kápẹ́ nísì ọ̀fẹ́ mọ́tò lọ́hùn gánà yóò so tó bá nínú aṣọ ìhànmọ́ obìnrin lòjíṣẹ́ náà sílẹ̀ sọ pé ṣòkòtò wà ń yọ bọ ṣòkòtò ṣòkòtò yẹn ó yọ làbú dáadáa ni wọn ò fi kọ fún wọn yìí pé àwọn èèlè bọ sọọkì ti wọn wọn bọ gbogbo wọn yìí tí òfin ní jẹ́ pé tí wọn bá fẹ́ ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí àwòrán wọn wà á di pé ń hàn níta. Ìjọba ní àdúgbò wa, ìkan nu àwọn ọmọ ìyá wọn ṣètò kan lórí ọ̀rọ̀ um, ẹran léyà so láti sìn. láti pẹran léyà. láti sìn. bẹ́ẹ̀ni láti sìn báyìí. wọ́n ń ṣètò ẹlẹ́ pé ah. bóyá dídáwó láàrin ara wọn. iléyà. naam. rọ̀bí làwọn làwọn kan. ọ̀sẹ̀ sáàni jùmọ̀dá lula jùmọ̀dá sáàni. rajab shaban ramadan. naam. dulqada. so wọ́n wá ní ẹni ẹ mú ìmọ̀ràn wá pé láti pé kí wọ́n máa dáwó láàrin ara wọn lẹ̀. ok so that tó bá máa fi di ìgbà iléyà yẹn owó yẹn á ti. á ti tó nǹkan. láti fi ra màálù torí target wọn ni màálù. so. èèyàn mélòó ní pa màálù kan. méje. but ibi tí mò ń lọ gan yẹn so àwọn wá fẹ́ kó èèyàn bíi twenty jọ. so twenty yẹn àníyàn wọn ni pé bóyá màálùú di méjì táwọn rà. tàbí mẹ́ta. méjì tiẹ̀ ni wọ́n hmm. náà sì fẹnu wọn sọ pé at least èèyàn mẹ́ta èèyàn mé èèyàn twenty ò lè pa màálùú lè. bẹ́ẹ̀ ni mo mọ̀ ah. so wọ́n ṣe wá sọ̀rọ̀ yẹn tẹ́kìtì yẹn sáré wá sí èmi lórí pé tó bá jẹ́ pé wọ́n fẹ́ pa màálùú méje méjì so ó túmọ̀ sí pé eh, èèyàn kọ̀ọ̀kan èèyàn méje ló máa pa ẹyọ so èèyàn méje á pa èyí tó jẹ́ kejì so á jẹ́ fourteen ló máa pa méjì fourteen. ẹnìkan lè dá màálù kan pa. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ so ibi tí mo lọ ni pé bọ́yẹn wá sọ̀rọ̀ yẹn so mo fẹ́ pè wọ́n ṣàkíyèsí pé ah torí wọ́n fẹ́ ṣe gòkè o táwọn bá ṣe ẹ̀ láàrin ara wọn yẹn méjì yẹn ní ìṣirò àwọn twenty so wọ́n wá fún àwọn kan tí wọ́n observe nínú mọ́ṣáláṣí pé wọn kì í rí ẹran pa but wọ́n fẹ́ ṣe sọ́dá kọ̀ fún wọn so àníyàn wọn nìyẹn so ibi tẹ́mi wọn lọ ni pé bí wọ́n ṣe fẹ́ ṣe yẹn ṣé ó mu àti pé tí ò bá mu tí wọ́n ní ládàá pé wọ́n pẹran fún léyà náà. kí ni wọ́n fẹ́ ṣe. wọ́n fẹ́ pẹran fún léyà. wọ́n fẹ́ pẹran léyà. bẹ́ẹ̀ àwọn ń da láàrin wọn ara wọn lẹ́yìn oyin tí mi oyin tó ti à ń tà ní pé lẹ́yìn twenty ti fẹ́ pa màálù méjì ni ò tí yé mi fi ṣára hàn torí màálù kan èèyàn méjì àbí bẹ́ẹ̀ kọ́ màálù méjì èèyàn mẹ́rìnlá nìyẹn àbí bẹ́ẹ̀ kọ́ bóòlù èèyàn ogún tí wọ́n fẹ́ pa màálùú méjì ọ̀ ń sá fún ìdáhùn yẹn but mo fẹ́ dá ọ padà sí ìdáhùn ó tí fún mi ní ìdáhùn yẹn èmi sọ̀yẹ́sì fún ọ pé màálùú mẹ́ta because yóò ṣẹ́kù nìyẹn àbí wọ́n wọ ẹnìkan sí tí wọ́n bá dẹ̀ wọ ẹnìkan sí ìpín èèyàn méjì wọ́n lè kó fẹ́nìkan tó bá ti kówó rẹ̀ lẹ̀ kò sí wàhálà tó bá ti wá gbà á tí wọ́n bá fẹ́ fi tó bá fẹ́ fi ṣe wọ́n fẹ́ ó fẹ́ fún ọ ní mọ́ṣáláṣí ni o ó fẹ́ bọ́ sọ́jà lọ́ọ́ sọ yí pé òun ó pín fún ọ ni o ara ìṣòwòlò wò. sóti ẹ báyìí nìsín. ó yé mi sọ. gbogbo tààwùn tí olúkálukú wọn bá ṣe alàlùbẹ́rẹ̀ ọ̀tá kọ́ ọ̀tẹ̀lẹ̀ ṣẹlẹ̀ à. àkíyèsí wa ni èmi tí mo wà láàrin wọn kí ni kí n ṣe fún un a èèyàn ogún ò lè pa màálù méjì. bẹ́ẹ̀ àkíyèsí ńlá kan ni jazakum allah khair assalamu alaikum wa rahmatullahi eh. naam assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wa alaikum assalam wa rahmatullahi kẹ́ni ogun àmì àti tiwọ́nà aláàmà rẹ̀ eh, eh, lórí dáadáa lórí ọ̀rọ̀ ó ní ìjáàbù yẹn náà mo fẹ́ sọ̀rọ̀ lé lórí mo fẹ́ mu wá bóyá ìhó wọlé ká demonstrate no àwọn ọmọ ìyá wa kan lóbìnrin tó bá di nójò ọ gbọ́dọ̀ kó kalẹ̀ kó bo wọn tó bá di incident kan ṣẹlẹ̀ lẹ́gbẹ́dá mò ń ṣiṣẹ́ lọ ni ẹ pé ọmọ lè yà wá mò ń lọ òjò yẹn sísà ọmọ ọmọ dání aṣọ tó I must kí n sọ ọtọ́ ó irritate èèyàn gbogbo ẹ ti wọ́lẹ̀ so àwọn ọlọ́kadà wa gbé àwọn àgbé àwọn èèyàn ń wọ everybody ń wò mo ní láti wálé. tó fẹ́ gun ọ̀kadà ni. ó fẹ́ gun ọ̀kadà ó ń lọ lé ọwọ́ arajà lẹ́gbẹ́ dá wá gun ọ̀kadà ó ń lọ lé òjò rọ̀ gbogbo aṣọ ẹ ti in fact ah. so mo á lọ lé mo sáré wá mo gbọ́ ọ̀kadà èmi sáré lọ lé mo ní kó dúró lẹ́gbẹ̀ẹ́ kan wọ́n á gbé mọ́tò mọ́sá gbé wọ́n á gbé lọ ilé. jazakallah khair náà. ṣé wọ́n nìkan ló gbé. èmi nìkan mo gbé ó jókòó lẹ́yìn because kọ́sẹ́ wọn àgbé ọlọ́kadà náà ò gbé. ọba mẹ́nìkan dání. ah fake. Hmm? no mo ń sọ fún ọ ní torí ijọ́ mi torí sórí tó bá jẹ́ pé ọ̀nà kan wà tá a fi lè gbà yanjú ọ̀rọ̀ ẹ̀dá yàtọ̀ sí ti ọlọ́run ọba fi ọ̀run jíṣẹ́ lásàlàsọ́lá. òjíṣẹ́ náírà sálàmù ní jẹ́ ànábì ìgbẹ̀yìn gbàtọ́dẹ̀ yẹ kó ń ànábì ìgbẹ̀yìn sallallahu alaihi wasallam ní tó fún àwọn la gbọ́dọ̀ tẹ̀lé o lè gbéyàwó dání nà. àwọn ok owó nìkan tó gbé dání ó lè torí ni mò ń sọ fún torí bá wà nu mọ́tò pẹ̀lú rẹ̀ àṣetán kò sí ní tí níwájú mọ́tò. kò bẹ́ẹ̀ ni. ànábì lọ sọ sọlá àlọ sọlá. ànábì lọ sọ sọlá àlọ sọlá. àbí náà bá ń sọ pé ìwọ ti kọjá báwọn mo dẹ̀ mọ̀ pé ò tó bẹ́ẹ̀ àbò tó bẹ́ẹ̀ ẹ́ ò tó bẹ́ẹ̀ àbí tó o máa sọ pé àwa ti kọjá báwọn mo dẹ̀ mọ̀ pé ó tó bẹ́ẹ̀ so the best thing gbogbo àwọn ètò tó fi safeguard ara rẹ̀ wà hmm, má má take chance anything ló lè ṣẹlẹ̀ tí wọ́n bá ń rò wípé ọkàn tiẹ̀ balẹ̀ tọkàn tiẹ̀ ò bá balẹ̀ ńkọ́ torí pé ah, ṣẹbẹ́ ẹnìkan náà ló fi mọ́tò gbé mi ṣẹbẹ́ ẹnìkan náà ló fi mọ́tò gbé mi ó dẹ̀ wà kíá mi. sheik ibi mo wá lọ lórí ẹ̀jù ni pé the same thing kan náà tún ṣẹlẹ̀ mo wá lọ gba ọlọ́kadà máa negotiate pẹ̀lú ọlọ́kadà pé kó jọ kó bá mi gbé alihamdulilayi gba máa rí ọlọ́kadà ó ní ọmọ ìyá náà ló náà omi ní omi tún nìyẹn báyìí. àdọ́dá wọ nínú òjò máa rí pé mo ní kíní yìí bóyá tó bá di inú òjò kán ní aṣọ tá máa wọ̀ nínú òjò. ṣé ṣe kò ní. tójò bá ti wà kí wọ́n wá sí kan forí pamọ́ sí kí wọ́n sá síbi kan náà kójò fi lọ lẹ̀ tó di pé wọ́n máa lọ. ntọ́ pàtàkì jùlọ kí wọ́n sọ pé àwọn ò torí bójò. àbí ká má máa jáde lójò ọbẹ̀ ta nkálukọ̀ sọ fún yàwó ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run àṣẹ. bó tíọ́mà problem tá a wà nù rẹ̀ ni wípé ọ̀gọ̀ọ̀rọ̀ ọkùnrin gan tàbọ́kọ wọn wọn ò rán wọn ṣọ́nùfàn àwọn ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọkùnrin wọn gan wọn ò rán wọn kò tẹ̀ dá ara rẹ̀. láti fíìdì àwọn ọmọ ọkọ gan kò tiẹ̀ máa kọ́lọ́mọ́sá alọ́kọ̀ bá wọn. Hmm. bá ìyẹn báyìí lórí ọ̀rọ̀ ẹran erin bẹ́ẹ̀ kí ló nígbà tí ọmọ ìyá tó ṣe lórí rédíò tí a gbọ́ wọ́n dárúkọ àwọn ẹran tí jẹ. so wọn asáfẹ́ bẹ́ẹ̀ wa wà lára tí dárúkọ lára. lórí erin ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ ṣé a lè jẹ aláǹgbá wọ́n béèrè lọ́wọ́ òjíṣẹ́ náà sàásùlà ó ní kìí ṣe wa béèrè lórí dat makro ní ẹran aláǹgbá jíjẹ ẹran erin jíjẹ ọ̀gọ̀rọ̀ àwọn àfáà dúró lórí wípé haramu ni ọ̀dì Imam Malik dúró lórí pé kì í ṣe haram makro ni wípé nafsu tó wá lórí tó ní ọ̀gá kò túmọ̀ sí wípé ó wá lórí tahrim lórí makro ni ibi tí ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ ti wà ń bẹ̀ lórí àwọn àfáà ni yóò ká dúró lébo níbo ni ká dúró síbẹ̀ ká dúró lórí ètí ó bá fọkàn balẹ̀ based lórí circumstances tó wà ní agbègbè wa ń gbà yẹn kí ni ṣé èèyàn máa ń lọ pẹ erin rọrùn báwọn láti lọ pàjẹ àwọn ọmọ ìyá wa kan ti ń ṣe iṣẹ́ ṣe ní Côte d'Ivoire wọ́n pààkì ẹ̀ wọ́n á yọ tọ́ọ̀sì torí wọ́n fẹ́ yẹ tọ́ọ̀sì yẹn gangan wọ́n fẹ́ lò. bẹ́ẹ̀ wọ́n máa pààkì ẹ̀rọ ẹran yẹn owó wọ́n máa ẹran yẹn wọ́n máa ń gbé wọ́n wọ́n máa ń gbé dé nàìjíríà nà. wọ́n máa ń gbé dọ́dọ̀ à ń jẹ́ ní à ń jẹ́ ń jẹ. <laughs> mọ̀ bá mọ̀ pé ń jẹ gan <laughs> ọ́ Okay. Jazakallah. Assalamu ya Àwọn ọmọ ìyá méjì. ń fa ọrọ kan. Ọmọ ìyá tẹ̀sìn àbí ọmọ Ọmọ ìyá tẹ̀sìn. Ìkan ń béèrè lọ́wọ́, ó ń pe ìkejì ní onítọ̀hún wá sọ pa pé orúkọ orúkọ òun ni kí ó pè òun kí ó máa kó pè òun ó wá ní àá é pé kò gbé súnà ga nìyẹn pé súnà ni pé kéèyàn. <laughs> rárá súnà ni méjèèjì súnà ni méjèèjì tó bá pè ló kọ rẹ̀ súnà tó bá pè ní tó bá fi ó kọ ọmọ rẹ̀ pé súnà ni tí ò tí ì bí ma gan-an. tí wọ́n fowó kọ ọmọ pé láti panlé súnà ní. àbò musa kò bí musa lọ́mọ àbò musa aṣáàrè kì í ṣe kó bí musa lọ́mọ àbò rẹ́ra kì í ṣe olóńgbò lọ́mọ rẹ̀. ali rọ̀díàlá aliwu tí wọ́n ń pè ní àbò tọ̀rọ̀ ó dẹ̀ pìrìfà kí wọ́n pè ń lóko ju ẹni ó lọ torí òun pẹ̀lú ìyá wa Fatima wọ́n ní aṣọ. Hmm ó wá kúrò ní ilé ó wá lọ sí masjid ó lọ sùn bẹ̀ sàmà pé mọ́ṣáláṣí eh, eruku máa wà ń bẹ̀ òjíṣẹ́ náà sọ́làmù wa wà lọ́pẹ́ à ah, kí á bá tọ̀ kí ló sì wà àti ọmọ ìyá rẹ̀ so òun prefer ọkọ̀ yìí do you understand but ṣé ó bí tọ̀rọ̀ kò bí tọ̀rọ̀ ah. wọ́n pọ̀ báyìí lọ kò ní ìyá wa Aisha ọmọ ọmọ abdullahi so òbí máa tó jáde láyé so tí a bá pè ọmọ mọ́yàn ọmọ ń mú kí ọkàn ó ó ṣe bákan kó dùn kí ọmọ múnú èèyàn dùn ṣùgbọ́n ṣùgbọ́n tó wá lóun ọ̀fẹ́ ó rẹ̀ pé ló kọ́ rẹ̀ kò sí súnà ní méjèèjì. onítọ̀hún nǹkan tí mo fẹ́ béèrè náà nìyẹn torí ọ̀rọ̀ yẹn di pé wọ́n ń pa gidi. kò sí nítorí problem tá a ní nísìnyí wípé ààbọ̀ ẹ̀kọ́ àìníláàkáì àìmàlára ati fenu ó ń bi ntí ọ̀yẹ́ kó tó iṣu wọ́n lè wọ́n le yọ wọ́n lè wọn lori èyàn kò di ara wọn wọ́n yóò àbí oríṣiríṣi nǹkan mi dọ́yé pé káà máa o pe ọ̀rọ̀ yìí mi kò sí ètí ọ̀pọ̀ sùn wípé òun òun kọ̀ wò ó pé orúkọ tó ti máa ń pè òun gẹ́gbẹ́ kọ pé òun láìkì ẹ̀ bẹ́ẹ̀. nítorí òun láìkì náà dẹ̀pẹ́ ló kọ tó fẹ́ pé òun ó lè lè tó tá a bá pè ọmọ rẹ̀ súnà ni tá ọmọ kan pè súnà eh. ìbéèrè kejì obìnrin tí wọ́n kọ̀ ní pẹ̀lú oyún. báwo ni. ìdá ẹ̀. tó bá ti bímọ báyìí tí wọ́n bá kọ́ láàárọ̀ tó bímọ ní alẹ́ ó ti jáde ó ti jáde ìdá. bọ̀ ṣé ó sì lẹ́tọ̀ọ́ sí pé kó wà ní ilé ọkọ tó kọ̀ rárá níta fi bímọ ni àbí. wa 'ala al-mawludi lahu rizquhunna wa kiswatuhunna bil ma'ruf. obìnrin tó bímọ fún ọ tọkọ jíjẹ mímu àwọn ọmọ yẹn àti ibi tí ọmọbìnrin yẹn gan máa gbé àti ọmọbìnrin gan jíjẹ mímu rẹ̀ kí n bọ́ tọ́jú ọmọ ọ̀ràn yẹn ní ẹni ẹ lérí. Hmm. so eh, àárín yẹn ò tí ì clear sí mi sàn dáadáa. rárá èèyàn kọ obìnrin nísìnyí. na ok ó dẹ̀ bímọ fún yà. ìdáná ìmójútó àwọn ọmọ yẹn ta ni ó àkàtà ta ni awon ọmọ yẹn máa wọn. ìyá wọn. ṣé wọn ò ní jẹun. wọn wọn á ti to o ṣùgbọ́n o moju to mójútó. bẹ́ẹ̀ bẹ́ẹ̀. but wà nínú oyún. bẹ́ẹ̀ni ó wà nínú oyún sọmọ yìí wà nínú oyún then a wà nínú ida títí tí a fi bímọ. tí a fi bímọ. ibo ló ti máa ṣe ida. ida ṣé tọ́láàkù rọ̀jìrì ni àbí báyìí ṣé tọ́láàkù tí okùn ṣì ṣẹ́kù lé lórí ni àbí tọ́jẹ́ pé okùn yẹn ti já tán. Um, ó ṣì ṣẹ́kù. ó ṣì ṣẹ́kù. Ah, inú ilé rẹ̀ náà ni ó ti dé. tó bá jẹ́ pé obìnrin yẹn ni ó tọrọ kólóhùn kan. tó bá sọ lọ kólóhùn kò tiẹ̀ níbùsùn kò níbùsùn kò ní náfàkà tó bá pé kò lóyún ọkọ ò dẹ̀ súnmọ́ for some time tó fi béèrè kólóhùn tọkọ wa sọ pé mo fún ẹ kò ní ṣe ìdà pàápàá torí pé kí ni eh, kólóhùn tí ó tọrọ kò í ṣe ilé ọkọ ní ó ti ṣe ìdà ilé wọn ni ó ti ṣe ìdà náà ìdà oṣù kan dẹ̀ ni torí wípé a kàn fẹ́ mọ kọ́ndíṣàn rẹ̀ ni ṣé olóyún àbí olóyún máa ṣùgbọ́n ọkọ ò ó ló ṣe fẹ́ lóyún so kò tiẹ̀ so ọkọ bá ti lóhùn fún un tó bá ti rọ́kùnrin ní ọkùnrin mi lè pè kó bá a sọ̀rọ̀ kí wọ́n fẹ́ra wọn lẹ́sẹ̀kẹsẹ̀ náà. but in this case. kéèsì wo nìyẹn. ó ti wà established pé ó lóyún. ó lóyún. ó tún wá tọrọ kúlù. ó tún wá tọrọ kúlù. ọkọ dẹ̀ lóhùn fún un àbóní òfun ọkọ fún ọkọ fún ok ilé wọn ni ó ti ṣe ni ó ti ṣe ẹ̀dà but ọkọ ni wọn mójútó títí tó fi bímọ tó máa fi bímọ tó dábàá bí mímọ tán náà òun náà ni ó tọ́jú ẹ. ló béèrè fún kọ́kọ́ tún un lẹ̀ bẹ́ẹ̀ ni iná là ń sọ. Sọ́wọ́n kọ́tùlá. na sọ̀rọ̀. ètò ìbéèrè tí dáhùn lórí àkọ́ pé tí ìyàwó yẹn tó yìí ẹni ọkọ ni ó gbọ́ bùkátà tí ó ti kọ́ ẹ má lára ẹ̀dá kan tó àti òun àtọmọ tó bá jẹ́ pé ó ti wá rọ́kọ èmi nǹkan tí ọkọ náà ni ó tún. rárá tọkọ ọba ti rọkọ mi àmójútó nísìnyí ó ti kúrò ní ọkọ ti tẹ́lẹ̀. àwọn ọmọ ẹtú bá láti fi. àwọn ọmọ tó bá yẹ pé ọ̀ndà rẹ̀ náà ló sì máa wà. ok. tí ò bá ní sí lọ́ndà rẹ̀ mọ́ wọ́n wà lọ́ndà ibi tí bàbá wọn bá kó wọn lọ. ok so bàbá nínú wa ó kì í ṣàlàyé. bẹ́ẹ̀ni ah bàbá ní àgọ kò responsibility. náà mo ń ṣàlàyé àpàtà. wàá kò sàn àtàlà dákun dákun. lórí ọ̀rọ̀ ìdá ó jẹ́ kí àwọn kọ́lá kan discover pé Muslim women are the purest women in the world. Alhamdulillah. Ipe there is something we call imprint man water. Bẹ́ẹ̀ni. When uh, a woman is under a man. Sọyọ lọ Ọ̀yọ́ ni ọ. Okay. Mi máa tún mo lè pe imprint man water. Bọ́dà hmm. bíi gbogbo alamọ tom print. Pé tábà tom print ẹnìkọ̀ọ̀kan yàtọ̀ sí ti ẹnìkejì. Ó ń tẹ̀. Okay sir. Ó ń ni pé tí ọkùnrin bá ti súnmọ́ obìnrin kí ni òǹtẹ̀ yẹn máa wà lára obìnrin yẹn wọ́n sọ pé reason tí ọlọ́run bá sọ̀rọ̀ jẹ́ lánàá reason tí àwọn èèyàn rò wípé ọlọ́run fi gbé kalẹ̀ yàtọ̀ sí maintenance àti káfíwò bọ́yá ó lóyún tàbí kò lóyún ó ní impeachment water yẹn wípé ọkùnrin yẹn tí kò bá fi súnmọ́ obìnrin yẹn mọ́ fún odidi oṣù mẹ́ta pé the first month about thirty three percent of that imprint. òǹtẹ̀yàn máa lọ díẹ̀ díẹ̀. yes sir. Uh-huh. so wípé the second month another three the third month pin ó ṣàfihàn pé hundred percent. wọ́n ní reason yẹn tó fi jẹ́ pé ó different fún ẹni tó yẹ pé ọkọ rẹ̀ bá kú tí yẹn máa lo four months ten days wípé torí kìíní yẹn á wá surprise because ẹni yẹn wá bereaved so á wá surprise kò ní ètè jáde tán lára so ló fi máa lo bíi that four months and ten days kó tó di pé ọ evacuate lára ẹni yẹn so wọ́n bẹ̀rẹ̀ ní pé how many months ni gap tó yẹ kó wà láàrin ọkùnrin àti obìnrin tí obìnrin fi máa béèrè fún kólérò tó fi máa wá grant ẹ̀ tó fi jẹ́ pé kò ní ṣe ìdá tó á jẹ́ pé just one month náà ló máa lọ ṣe nílé bàbá ẹ̀ that imprisonment water tó ń bẹ lára ẹ̀ tí kínyìn ọ̀bá tí o bá lo bí ida period tó yẹ kó lò yẹn tán á gbé kíní yẹn lọ sílé ọkọ mi á dẹ̀ mix á bí pé ọmọ máa ní. kò ní mix ntọ́kàn lè ṣẹlẹ̀ ní wípé tí wọ́n bímọ fọ́kọ tuntun ó lè fẹ́ jọ ọkọ títẹ́lẹ̀ but kò túmọ̀ sí wípé kí èso òun ló lọ ọmọ òun yẹn possible torí wípé anytime tóbìnrin bá fìlì wípé ọkọ tí mò ń fẹ́ yìí aburú tí ó ṣẹlẹ̀ sóhun lákàtà rẹ̀ ó pọ̀ ju dáadáa lọ tó dẹ̀ ti fẹ́ ba ẹ̀sìn jẹ́ fún un kí ni tó fi lè jẹ́ fún un ó ti fẹ́ máa wò ta. kò gbọ́rọ̀ sí lẹ́nu mọ́ tóbìnrin gbọ́rọ̀ lẹ́nu lòjíṣẹ́ náà sàlám fi sọ pé tí obìnrin tó bá tìrùn wákàtí márùn rẹ̀ tó gbààwẹ̀ tó ṣe gbogbo pẹ́pẹ́rún tó ṣe tó wá rí ìyọnu ọkọ rẹ̀ ó fi yẹn ṣe ṣàrùtù sí kó wà lí jánnà ọba abẹ́dà lọ́nà tó gbà ìyọnu ọkọ rírí ọ̀ràn yẹn ni fún obìnrin láti rí àánú ọlọ́run ọba pẹ̀lú gbogbo ohun tó bá ṣe lẹ́sìn. ó wá wò ah, ìkórìíra ti wọ̀ ọ́ débi wípé òun ò lè bọ̀wọ̀ fọ́kọ òun ó wá ní tùyín lẹ̀ ọkọ náà wá ní mo tu ọ lẹ̀ but kó tó ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ọkọ ti súnmọ́ tọkọ bá ti súnmọ́ kí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nígbà tó yẹ pé òun lọ sọ pé tú mi lẹ̀ kò ní sùkùnà kò ní bọ́kọ gbé kó ṣe ìdà nílé ọkọ ilé àwọn òbí rẹ̀ ni ó ti ṣe ó ti wà báyìí nígbà tí ò dẹ̀ ní accommodation kò ní náfàkùnà wípé bóyá ọkọ wa máa náwó lé lórí but yóò dùn lé àwọn òbí rẹ̀ fóṣù kan ọ̀rọ̀ wà táwọn afáàfin jomi tó rọrọ̀ lórí ṣé kólóhùn kóbìnrin ó béèrè wípé túmí lẹ́hùn àti tọ́lák sọ́kàn náà ni. násù wá nínú sọ́yìn Bukhari ni pé fatọ́lẹ́ka túlẹ̀ kọkọ̀ but a rí i pé gbólóhùn yẹn mistake ni torí gbogbo ibi tí ìmáàmù Bukhari ti gbà ọ̀dọ̀ àwọn tó ti gbà fàkàlì sẹ̀bílà àlọ́wà ọ̀yà túlẹ̀ kọjá wọ́n lọ́rọ̀ rẹ̀ ló fi mí pé gbólóhùn yẹn iṣu kan lọ́wọ́ à ń bẹ̀ èyí tó fẹsẹ̀ rinlẹ̀ jù lọ́dọ̀ àwọn afáwọn ni wípé kólóhùn kì í ṣe tọ̀láàkì kúlùún ọ̀tọ̀ tọ́láàkù ọ̀tọ̀ torí ń tọ́ba adẹ́dà sọ ní pé àtọ́láàkù marọ̀tàn ẹni tó bá fẹ́ rárá rẹ̀ padà o lóbìnrin ò fídí àná èyí ò ní kúlùún bẹ́ẹ̀ lórí yẹn òfin kan náà kó dé wọn òun ló béèrè fún ìdá oṣù kan ní ó nílé àwọn òbí ṣùgbọ́n tó bá jẹ́ wípé kò tíì sí kò sásepọ̀ kankan láàrin wọn kó tó ti ń pè yẹn ṣẹlẹ̀ torí circumstances báyẹn ṣẹlẹ̀. Abdullahi ibn Umar radiyallahu anhu òun sọ pé arábìnrin yẹn yóò ṣe ìdà but ẹ̀gbọ́n rẹ̀ sọ pé wọ́n ti pínyà ó wà lọ́dọ̀ àwọn ọkọ òsùnmọ́ fẹ́yìnà Usman ní kò ní ṣe ìdà nígbà tó kò ti súnmọ́ ṣebí ń tà ń retí ni wípé bọ́yá tí súnmọ́ tí wọ́n súnmọ́ yẹn oyún wà ń bẹ̀ la fi ń wò wípé kó ṣe fẹ́yìnà Abdullahi ibn Umar radiyallahu anhu sọ wípé a Usman ni mọ̀ jù mí lọ mo ti jáwọ́ nínú fatuwa tí mo mú wá ntí Umar sọ Usman sọ yẹn òun lèmi náà dúró lé lórí so ìyẹn ló fẹsẹ̀ rinlẹ̀ so ti yé báyìí lọ́sàn but nípa ti omi discovery yẹn eh, kò affect the position sharia but it's not impossible pé kéèyàn kọ obìnrin nísìn ọ wá fẹ́ ọkọ mi kọ wá jẹ́ wípé ọmọ tó bí fún ọkọ tuntun ó ní jíjọ kan tó fi jọ ọkọ ti tẹ́lẹ̀ torí wípé kò tí kìnìún ò tí kò tí tàn bẹ́ẹ̀ náà ọ possible ọ possible. Hmm ṣe bá kún lọ́sẹ̀ àti kúrẹ́jì. sàlámù aleykum sir. wà á kún mọ́ sọ́dọ̀ tó. ìbéèrè ti bẹ́ẹ̀ béèrè lórí nígbà tó sọ lẹ́ẹ̀kan lórí òkú ẹni tó kú síbì kan. ẹni tó kú síbì kan tó wá gbúlọ síbòmí. bẹ́ẹ̀ni. mo gbọ́ àárín ẹ̀rọ abẹ́rẹ́ ṣàlàyé ẹ̀ fún wa dáadáa. náà nísìnyí ibi téèyàn bá kú sí ni kí wọ́n sọ sí tó bá gbé lọ síbòmí aburú wo ló wà bẹ́ẹ̀. tí wọ́n bá gbé lọ síbòmí wọ́n takò súnà aburú tó wà bẹ́ẹ̀ ni pé wọ́n yapa sí súnà. torí tó jìṣẹ́ lásán àsọ́là ń sọ ni wípé ẹni tí ó bá kú sí ibi tí èsì ìlú abínibí rẹ̀ láti tọ́jọ́ lùgbàgbọ́ òdodo láti lọ abínibí yẹn ni wọ́n ti wọn ibùsọ̀ rẹ̀ nínú ọgbà àlìjẹ́nà títí débi tọ́jáde láìsí ní òjíṣẹ́ náà àtọ́nà fi sọ nípa ti sàábé tó já ọmọ màdínà ni wọ́n á jáde láyé sí màdínà òjíṣẹ́ náà àtọ́nà wa sọ pé ah lẹ́yìn kan máa tẹ̀sí gẹ́rẹ́ mọ́lídì ah ò ní bá ṣe dáa tó kọ́ jáde láyé sí ibi tí èsì ìlú abínibí rẹ̀ àwọn sàábé wọ́n represent wa wọ́n ní lima ya Rasulullah kí ló dé ya Rasulullah Kennedy ni dì òjíṣẹ́ náà àtọ́nà wa sọ pé ẹni tó bá jáde láyé tí èsì ìlú abínibí rẹ̀ láti ìlú abínibí yẹn ni wọ́n ti wọ́n ibùsọ̀ rẹ̀ títí dé ògóńgó ibi tó kú sí nínú ọgbà àlùjánnà. sọ̀nkọ́ ńláńlá nìyẹn ìgbà tó wá jáde láyé tẹ́ ló fi jẹ́ pé ìyàwó Aisha rọ̀dá lánà bọ́dà rẹ̀ kan jáde láyé but kì ṣe Madina ló jáde láyé sí wọ́n wá ń gbé bọ́ Madina torí olúkálùkù ń wọ́lá Madina tó ti yé báyìí nìyí ìyàwó Aisha bínú ó ní à ah, kí ló dé ẹ̀ bá tún síbi tó jáde láyé sí ọlọ́run kọjá tán rẹ̀ wọ́n dòkú láàmú pápákọ̀ ni wọ́n fẹ́ ká ṣe bá a ṣe dùnmọ́ láwà yìí tá a ti tẹ̀kẹ́ ní báyìí ọmọ lọ́wọ́ ti ń pẹ́ sí i ọmọ ọmọ ni ṣùgbọ́n tó bá ṣe pé gbàrà tó ti ṣẹlẹ̀ ńlá ti tètè tètò rẹ̀ bí ìgbà ń wẹ ọmọ òpó lò ni ó ṣe rí gbogbo ẹ̀ yóò rọ̀ dáadáa ń wẹ rí àwọn gbogbo ṣùgbọ́n tó bá ti ń pẹ́ sí yóò máa gan tí bá ti ń gan yóò máa rùn ni àwọn èèyàn rẹ̀ gan wọ́n máa bẹ̀rù láti súnmọ́. fẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún ẹ. ọlọ́run ò tú ọ. ibi tí òkú yẹn kú sí ibi tó kú sí yẹn kò sí makubaro tó jẹ́ pé tẹ́ òkú. ibi tó bá súnmọ́ tòsí tí wọ́n ní makubara. tó jẹ́ pé gbogbo bẹ́ẹ̀ ibi tí wá ibi tí tẹ́ òkú wà yẹn jìnnà ah, sí ibi tó kú sí yẹn. àròsọ ni. ah yà á ṣèkì. àròsọ ni àròsọ <laughs> ni. àwọn bòmí bẹ tó jẹ́ ipe ní gbogbo <laughs> àdúgbò yẹn kò. kódà nílẹ̀ Yorùbá the only place tí yẹn lè ṣẹlẹ̀ bọ́yá ilẹ̀ Ìbò nílẹ̀ ibo kan all the Hausa settlement mbẹ̀ nǹkan méje táwùsá bá débi kan wọ́n kọ́kọ́ yẹn ju rẹ̀ wọ́n lọ́ba wọ́n yan àfa àti ọmọ apá àti fatawa bọ́ba yẹn wọ́n ní masjid wọ́n ní tẹ́ wọ́n lọ́jà wọ́n ní ibi tí wọ́n ti ń pẹran tọ́ pé ibi tí wọ́n ti ń pẹran ni wọn ò ní bá yín jẹ́ ló fi jẹ́ pé àwọn pé wọ́n ní wọ́n ti ní sábó dàtí sábó ń gẹ̀rí wọ́n ti mú wọ́n ti da tẹ ìlú tuntun wọ́n ti tẹ̀dún settlement settlement tuntun wọ́n ti wọ́n ti tẹ̀dún èkejì <laughs> ó ní pé <laughs> wọ́n create court court ṣẹlá court wọ́n ní ṣẹlá court tẹ́gbẹ́ tọ́rọ̀ bá ti fẹ́ yí wá kan wá ní kí ni ìṣẹ̀lẹ̀ àsọ lórí rẹ̀ ó ṣẹlẹ̀ wọ́n níyẹn. torí tí ọba sí yẹn ìsìláàmù èèyàn ọmọ tambélé tambélé necessity wà fún ọgbà pàmísà lọ́wọ́ rẹ̀ ní ẹgbẹ́ ní tọ́ba fún pàmísà. mo ní nílé ọ̀dọ̀ wa nílé ọ̀dọ̀ wa wọ́n ra ajá kan sílẹ̀ ajá. ẹ pé tó fi máa ṣọ́ compound. ok lẹ́yìn ìgbà mi tàbá kù ní lọ́sàn-án tàbá kọṣọ sórí wáyà wọ́n máa ń ká àwọn aṣọ wa nǹkan kan lọ. dájú máa ní pé táwọn ọ̀rẹ́ ajá yẹn sílẹ̀ tó kọ̀ kù tiẹ̀ kó máa dẹ́rù bá àwọn èèyàn ní ọgbà táwọn ọmọ onílé wọbẹ̀ mú nǹkan kan tí wọ́n bá ti wá jáde mi tó bá ní ìfun lóúnjẹ mi ní pé ìfun lóúnjẹ nítorí pé mo àwọn pé ṣé kò yẹ pé mò ń ṣe mò ń ṣe sí súnú ànábì mò ń sára sábà ti ṣe kíni. sábà ti jáde mi lọ́wọ́ ni fún ajá yẹn lóúnjẹ o mo ò ní fún lóúnjẹ. a ah, wàá fún lóúnjẹ. <laughs> wàá fún lóúnjẹ no doubt. gbàtẹ́ ti gbà tọ́hún tẹ́ ẹ ti gbà tán ẹ tọ́jú rẹ̀. asalaamualeykum. wa aleykum salaam wa rahmatulah. naam lórí ọ̀rọ̀ mọ́kúbárọ̀ tí eh, bàbá olóyin sọ. naam mo fẹ́ sọ sàrí pé kò jọ àròsọ pẹ̀lú ilé ètò hàn sẹ́mi sà. kọ́lọ́run kó jẹ́ arin pẹ́ lórí dáadáa sà. àmín àdáyé náà. tí ì bá ṣe pé àwọn circumstance kọ̀ọ̀kan tó bá ṣẹlẹ̀ tẹ́ bá bá bá wọn sọ̀rọ̀ ní Agége. Agége bẹ́ẹ̀ni. ìtẹ́ tó jẹ́ tiwa. bẹ́ẹ̀ni. tí àwa Yorùbá ta gbàtẹ̀rù. bẹ́ẹ̀ni. travelling ni. ó ti jìnnà jù. ìkan pápá láǹtó. bẹ́ẹ̀ni. ìkejì táwọn ọmọ ya wa ní èbúté mẹ́ta ṣáìdì ọ̀nà Ogun State ní méjèèjì wà. kí ni adé ń pè é mọ̀wé. towards wọ́n gbìyànjú lórí rẹ̀ gan-an ṣùgbọ́n jìnnà. so definitely a máa ń láti travel lọ síbẹ̀. last time last time tí irú instance náà ṣẹlẹ̀ bàbá rẹ̀ sọ wípé ó pàtàkì báyìí káwọn wálẹ̀ tí wọ́n líǹkì masjid yìí mọ́ jọ pé ìtẹ́ Abdulaziz Islamic Foundation ó sọ bẹ́ẹ̀ bọ̀ṣọ́ ọmọ pé irú nǹkan báyìí yóò ní ìdí máa rán ni létí tí n bá advice mi lágbègbè wá a reasonable size of land tọ́ ọ̀rẹ́ títẹ̀ fi lọ kọ́ máa rán létí ó mú láyà rẹ̀ ńgbà yẹn gẹ́gẹ́ wá because ńgbà tẹ́nìkan jáde láyé fún un àti ríbi tí wọ́n ti sí ó nira àfìgbà tí wọ́n bá àwọn èèyàn wa sọ̀rọ̀ ní Agége àwọn náà dẹ̀ lẹ́rìí tí wọ́n fi ń kọ òkú one wọ́n ní àwọn Yorùbá gbòkú wa wọ́n sọ pé mùsùlùmí ni bí táwọn bá ti fẹ́ gbé sínú sàárè àwọn ò rí cross láyà rẹ̀ tó ń túmọ̀ sí pé wọ́n purọ́ fáwọn wọ́n kàn wò ní pé àwọn èèyàn wọn ni ẹ̀sáàjì bá wọn bò láṣìírí wọ́n ní yẹn wà ń èkejì wọ́n ní ah ṣé lẹ́yìn lẹ nílẹ̀ ìlú yìí ẹ̀ ṣe wá ìgbìyànjú lẹ́yìn kẹ́yìn náà nílẹ̀ why because ẹ rí i pé tagége yẹn ó ti ní extension kan tí wọ́n tọ́jú dáadáa kan báyìí ẹnìkan ló ra lẹ̀ yẹn ó fẹ́ fi kọ́ lé ilé ló fẹ́ fi kọ́ nígbà wọ́n ní itẹ́ ti kún o ó dẹ̀ kó gbogbo owó ilẹ̀ rẹ̀ ó dẹ̀ kó fún wọn yí pé ẹgbà ẹ fi kún ìtẹ́ ìtẹ́lẹ̀ ó dẹ̀ sacrifice ilẹ̀ tiẹ̀ ó ṣe àmà nà áńkọ́ ẹ̀ ní òṣèré ẹ̀ yóò wọ́n ní ṣe ìjọba láti kòròkòrèdì pé àwọn òbó ò ní ṣerú ẹ̀ ilẹ̀ tí wọ́n tún wọ́n tún wọ́n tún mú ilẹ̀ yẹn mọ́ òkú nínú rẹ̀ wọ́n tún gé e tà àwọn èèyàn dẹ̀ rà. sọ àdánwò yẹn ti wà nílẹ̀ Yorùbá àdánwò yẹn wà ilé ni wọ́n máa ń sìnkú sí. naam yashe kana. naam. considering my field of uh, as a real estate person. bẹ́ẹ̀ni. èmi wò pé ṣé ó lè ó lè bá làákàyè mu kéèyàn fi bíi two hundred and fifty million naira kó fi ra ilẹ̀ itẹ́ téèyàn sì lè rí ilẹ̀ bóyá bíi two point five million téèyàn bá bọ́ sí outskirt. tó bá bọ́ sí outskirt tí ó wà travel kó tó gbòkú débẹ̀ conveniences yẹn lè yẹn wò ok masala ẹ̀yẹn jáde láyé nídìímù ẹ ṣe tìtù ẹ ṣe gbogbo ẹ̀ kẹ́ ẹ tó wá dé ibi tẹ́ ẹ ti lè sin ó lọ bí four hours nígbà míì tójú bá rọ̀ gan ó lè jẹ́

kọjọ iná àpà ẹ kọjọ náà àpà kọjọ náà àpà kọjọ náà àpà torí nu ntí ó dẹ̀ bí ntí ó bí ní dáadáa ntí ó bí ní dáadáa ó pọ̀ kí ni àkọ́kọ́ security olúkálukú ó ètò wà ní ọ̀nà jíjìn yẹn nígbò báyà ni wọ́n máa réèzì iṣu yìí pé àwọn kan ń wú òkú àwọn kan ń ṣe kinní torí pé ó ti jìnnà jù ni. wọ́n máa sọ yẹn ṣùgbọ́n tó náà alárọ̀ọ́wọ́tó olúkálukú wa mójútó torí ó léyìn bẹ́ẹ̀ kì í dé yẹn nìkan <laughs> olúkálukú torí kó súnmọ́ ibi tá à ń gbé yẹn àárín gbogbo ìgbà ìbẹ̀rù kú àti ìmúradì yọ wọ́pọ̀ ní Madina àlè ní <laughs> ẹrú ọlọ́run làkàn yìí mọ tó ṣe ló bá dákú nítorí ó tètè tají. àwọn ọmọ ìyá sọ fún yín pé ọjẹ́ irun ike àti fẹ́ kírun mí ní sí o ó ọ ní dábà gbé ọ láká kábàrà mẹ́rin láṣẹlẹ̀ ọjọ́ ti pápá kọ́ wá kó dẹ̀ fẹ́ kí wọ́n wé òun kíákíá ọ̀sára gírí. you understand the point <laughs> tí ìmú bá wà ní <laughs> tọ́ba wà lágbègbè yóò mọ̀ bẹ̀rù pé olúkàlùkù ò máa ṣọ iṣẹ́ ìrèṣe because jẹ́ kí n fún ọ ní instance kan virtually all the masajid ní north bí nígbà rí ṣe wáyé makara wà lẹ́gbẹ̀ẹ́ imam makara tá a ti gbé òkú yóò wà lẹ́gbẹ̀ẹ́ imam tí ó wà wájú báyìí olúkàlùkù ò máa rí tọ́ba ti kàn ọ́ nísìnyí o tọ́ba ti kàn ọ́ ìmáàmù kan wọ̀ ń gbogbo ọgbà àwọn tí wọ́n so káwọn ìjìjà tó ká fẹ́ bọ́ síwájú sí ìfọ́mù yẹn gan kò ní síbẹ̀ síbẹ̀ náà pé tọ́ba ti yá kárakára gbé òun lọ síbi tí wọ́n ti lọ bó mọ́lẹ̀ kádàrà Allah ni Allah yà ká yà aláàmù yìí ọlọ́run kádàrà rẹ̀ ọlọ́run dẹ̀ ti mú wa àbí ká gbà fọlọ́wọ́n ọba náà ààrẹ ní choice lọ́dọ̀ á gbà fọlọ́wọ́n ọba torí kò sí tó lè ṣe kọkàn àrùn kọkàn ọmọdé kọkàn àgbà ọmọ ìyá kan ni wọ́n ló ń bọ̀ wọ́n fẹ́ wọlé ni pẹ̀lú mọ́tò bó ṣe ní kó wọ́n wọlé ọmọ rẹ̀ sá sí níwájú wọ́n fẹ́ lọ wẹ́kọ̀m bàbá rẹ̀ sọ ọmọdé pẹ̀lú kínní bí mọ́tò ṣe gbà ni ọjọ́ lọ pa ń pè. salaamaleykum. wa aleykum asalaam. ìbéèrè mi ni pé tí ọkọ bá jáde láyé náà ṣé ìyàwó lè ṣe sọ́dákọ̀ fún ọkọ àbí tí ẹ̀yà bá jáde láyé ṣé ọkọ lè ṣe sọ́dákọ̀ fún. bẹ́ẹ̀ni wọn lè ṣe fúnra wọn lè ṣe fúnra wọn lè ṣe fúnra ọkọ ló dáa jù pé kó wẹ̀ ìyàwó ló dáa jù pé kó wọkọ torí gbogbo kọ̀lọ̀fín yẹn àwọn ni wọn lè rí láàrin ara wọn. náà. ọmọdé wa. wàhálà tó sọlá. wọn bá a lórí dáadáa jẹ náà sa lórí alukoran ni mo fẹ́ bẹ̀rẹ̀ question mi. alukoran bẹ́ẹ̀ ni. taban tilawa alukoran. bẹ́ẹ̀ ni. naam eh, eh, at times bóyá ibi tí yẹn bá wà nígbà bóyá lẹ́nu iṣẹ́ ni. bẹ́ẹ̀ ni. yẹn wà ní chance pé bóyá kí yẹn máa tilawa alukoran. bẹ́ẹ̀ ni. so but ẹ mọ̀ pé èèyàn gbọ́dọ̀ kọ́kọ́ ní àlùwàlà kí yẹn tó. Eh, tó bá lálùwàlà ló dáa jù. naam ó lè kà láì lálùwàlà but tó bá lálùwàlà ló dáa jù. torí pé òjíṣẹ́ lásán àrà ọ̀tọ́lá ó ń tọ̀ sallallahu alaihi wasallam ẹnìkan wá sálámà sí ìgbà tó wá tọ̀ tán ọ̀n pé kò tí sínú àlùwàlà ó kọ́kọ́ ti tẹ̀yẹ́ mọ̀ kó tó dá nìyẹn ló ntutumọ̀ sí ẹni pé kéèyàn wà nínú mọ́tótó kó tó ṣàkóso dáa ju so ó túmọ̀ sí pé bóyá tí yẹn bá ń ti láwa lè kóyàn lọ́wọ́ ló ń sìn. bẹ́ẹ̀ni bí ìyẹn wá yaso. bẹ́ẹ̀ni kò wá kò wá tẹ̀sí opportunity láti lóògùn kò ṣe tẹ̀yẹ́ mọ̀. sáwọn ayé tuntun ẹ má <laughs> kò sí. ok. salaamaaleykum tula nínú súnà òjíṣẹ́ lásàlá àṣìlá mi pé ìbọ́ àwọn èèyàn ìṣe àsè fáwọn èèyàn téèyàn bá fẹ́ kọ́ ilé tán téèyàn fẹ́ kó sílé yẹn nínú súnà ni ó wà nínú àwọn wọ̀láyìn àwọn àsè téèyàn máa ń pèèyàn sí láti jẹ ìyẹn lèèyàn máa ń fi wá rere fún ilé gbígbé èèyàn níbẹ̀ àti ti aburú dànù wọ́n di àwọn nǹkan kúdúrú síwájú alátẹ̀kàn máyà wa Abdullahi Kọ́lápọ̀ jọlíjọlí alájì ọlọ́run ṣe ibì kan fún wọn nítòsí wá bí tí wọ́n ṣe parí tán ò wọ́n ní káwọn fi yẹn wojú rẹ ọba adẹ́ta látara wípé kẹ má bínú kẹ bá ń fọ ọba. ó dìde kárí ọ. ẹ jẹ́ barakallahu fik kọ́lọ́wọ́ bá kọ́ bá falùbáríkà tó pọ̀ sí kó ṣe oore bẹ́ẹ̀ náà fún ẹnì kọ̀ọ̀kan wa kọ́ má fi tiẹ̀ náà má lórí èèyàn ọ̀kan nínú àwọn ọmọ ìyá wa wá wẹ̀ ẹ̀wọ̀n pé ọba adẹ́dà oríṣiríṣi ọ̀nà ní gbégbé wa báwọn èèyàn kan ṣe ń jáde láyé làwọn kan bímọ àbí bẹ́ẹ̀ kọ́ ńgbà míì sì ó lè jẹ́ nínú fámìlì kan náà ṣe láyé láàárọ̀ ìyàwó rẹ̀ bímọ láyé bímọ lọ́sàn bó ṣe wùdí sọlá ọ̀kan nínú àwọn ọmọ ìyá wa ọkọ rẹ̀ jáde láyé ìnira fẹ́ débẹ̀ wọ́n ti fẹ́ dẹ ẹrù rẹ̀ síta oníbùkátà sí wípé ká gba nǹkan kan fún yín àti rílé mi gbà a lè mọ̀ wípé àti gbalé mi fún kò lójú ló ti fẹ́ gbalé kò lè less than one hundred and fifty thousand naira tó ó ní òun oníbùkátà tó ń wò lọ kọ́ba adẹ́dà wàá sábà nínú masjid kọ́ba adẹ́dà kó bá àgbà ṣe fún un túrú ẹnì kọ̀ọ̀kan wa.